أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله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

وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته Adáwọ̀pẹ́ fún pé òun náà ni ọ̀pẹ́. Oore tó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí máa ọlọ́run mẹ́jì kí ó ṣẹlẹ̀ sí ẹni kọ̀ọ̀kan wa àbẹ̀lọ́run kọlọ́run kó pa wá ní mùsùlùmí ọlọ́run jẹ́ kí ìsìláàmù wúlò fún wa nínú sàárè ọlọ́run lo islam fún wa níjọ́ gbégbé àti àmà ẹni tí a fi jẹ ẹ̀mí àlùjẹ́ náà adúpẹ́ pé ọlọ́run ọba ó fún wa ní àlàáfíà àlàáfíà tọ́lọ́run fẹ́ kọ̀ọ̀kan wa aláfilẹ̀ jókòó sí bí lónìí àtọ̀rọ̀ àlékún àlàáfíà ọlọ́mọṣẹ́ ṣe fún ẹnì àtúndúpẹ́ ìfọ̀kànbalẹ̀ sọ́lọ́wọ́n bá fi sí agbègbè yìí ẹlẹ́kọ̀ọ́rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa lọ́rùn láti lè máa rí àwọn kàtà ń ṣe ṣe àti láti lè máa rí ìbádà ṣe pẹ̀lú rọrùn ọlọ́mọ́yọ ìfọ̀kànbalẹ̀ kú ní agbègbè yìí àlékún ìfọ̀kànbalẹ̀ kọlọ́kùtùbà fi sí agbègbè yìí gbogbo àwọn agbègbè tí ó sí ìfọ̀kànbalẹ̀ lẹ́ẹ̀kọlọ́kùtùbà fi àtọ́lọ́wọ́ bá lọ lórí ìbárawa sọ̀rọ̀ fífí ìrọ̀lẹ́ yìí kọ́lọ̀ kó sọ́jú ọrùn fún èrí tí máa máa bá wa sọ ẹ̀yìn náà tí ẹ máa gbọ́ kí ọlọ́run bá kó fún ní àgbọ̀yọ̀ ọ̀rọ̀ náà àti ní àti ẹ̀yìn ọlọ́run jẹ́ kí ọ̀rọ̀ náà àpọ̀jọ ṣe wá ní àǹfààní la hawla wala quwwata illa billahil aliyyil azim abala tí a wà ní ọ̀sẹ̀ yìí òun náà ni abala àlùfẹ́kọ̀ọ́ ìwé èyí tí à ń ṣàlàyé lọ́wọ́lọ́wọ́ òun náà ni bulugul maram min adillatil ahkam ìtọ́jẹ́ ìwé tó gbajúmọ̀ tó jẹ́ ti àfáàwà Ibnu Hajar al-Asqalani ibi tí a wà nínú òwe yìí ó jẹ́ àdífi ẹlẹ́ẹ̀kejìlá òun náà ni a fẹ́ kà lónìí àdífi tí a kà sẹ́yìn òun náà ni ẹlẹ́ẹ̀kọkànlá gẹ́gẹ́ bí ti wà lọ́dọ̀ mi níbí àdífi náà máa nǹkan tó kù tí a fẹ́ bẹ́ẹ̀ nǹkan ẹyọ kan náà ni olùgbé a máa bọ́ sí àdíṣe ẹlẹ́ẹ̀kejìlá nínú àdíṣe inú márùn sí akàgbẹ̀yìn àtàlàyé fún wa wípé èyí tó fìdí múlẹ̀ nínú àdíṣe náà ni pé ọ̀rọ̀ Ibn Umar ni a ìsàlàyé fún wa wípé tòun ti bẹ́ẹ̀ náà ó ní hukumar rafu èyí sọ̀rọ̀ tí a lè máa sọ wípé ànàbí kan ló sọ a máa gbà wípé ìdájọ́ pánàbí ló sọ òun náà lámọ̀ fún èyí tó jẹ́ wípé àdísì náà s'àlàyé fún wa nípa wípé àwọn nǹkan méjì kan bẹ èyí tó jẹ́ wípé tí wọ́n bá kú a máa jẹ wọn tí wọ́n bá kú a máa jẹ wọn àwọn adarúkọ àwọn kan méjèèjì náà fún wa nǹkan ó ń bẹ lórílẹ̀ onáni àjàrà tata wọ́n gbà wípé wọ́n bá kú a máa jẹ tàbálẹ̀ wo tata ní ti ẹ̀ àbí sunsun àwọn tó bá ti jẹ́ fámílì tata tára bá kúkú dún wọn àkùkú ní rẹ́jẹ̀ lára wọn àwọn náà dàbí sunsun èyí tó jẹ́ pé àbọ̀wà ka ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn náà nìsìn Omi ìfẹ́ gbogbo àwọn èmi ní kẹlẹ́gbẹ́ta abájú wọn tí a ní rí ẹ̀jẹ̀ tí ó jáde ní ara wọn sọ̀mọ́lé ìtàláwù mẹ́sùn sáà ìlà kò sẹ́jẹ̀ kankan tí máa dá jáde lára wọn àwọn nǹkan yìí nǹkan tó mọ́ ni wọ́n nǹkan mọ́ òun ni wọ́n ìtọ́mọ ni wọ́n ṣùgbọ́n bí ẹ̀kọ́ wọ́n máa yìí a lè máa jù wọ́n sẹ́nu àrí máa jẹ wọ́n àyàfi tá a bá rẹ́rì kàtó lè máa jẹ wọ́n èyí tá a wá rẹ́rì pé a lè jẹ nínú wọn òun náà ní kíra àjàrà òun náà ní tata àwọn yòókù rábẹ̀ sí káìsí sí àgbègbè àwọn tó kù wọ́n mọ́ tí wọ́n bá kú nǹkan tó mọ́ ni wọ́n nítòótọ́ tí wọ́n bá bọ́ sínú omi nǹkan tó mọ́ ni wọ́n ṣùgbọ́n lè jẹ wọ́n èyí tí fún pé ká ọ àlìkàrọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà so alihud nínú àdìsí olówà ti jẹ́ mọ́jú bá ti ń gbé ní omi pátá yányán látòkè tó fi lélẹ̀ tó bá kú àwọn lẹ́jẹ̀ ni o ọ̀lẹ́jẹ̀ ni o olówà ti ń gbé ní omi tó ń sẹ̀mí bẹ́ẹ̀ tó bá kú alẹ́tọ̀ àtijọ́ so àdìsí sára fún wa ó wá ní wàhálà jàmáà ẹ̀rí ẹ̀jẹ̀ méjì ẹ̀jẹ̀ ni wọ́n àṣàlàyé fún wọn májẹ̀mú tí àwọn ní bí wọ́n ti jẹ́ ẹ̀jẹ̀ yìí májẹ̀mú tí wọ́n ní òun náà ní wípé inú ẹran láti wọ́n bá wọn ẹ̀jẹ̀ méjèèjì yìí inú ẹran láti máa ń bá alákọ̀ọ́kọ́ òun náà ní ẹ̀jọ̀ ó so pọ̀ kankan ẹ̀jẹ̀ wá dì pọ̀ mákíní ẹ̀ wá dìdì ẹlẹ́ẹ̀kejì òun náà ni àmọ́ òun náà so pọ̀ kankan ọjẹ́jẹ́ ọwá dì pọ̀ ẹran tá a bá ti wá pa ẹ̀jẹ̀ tó bá dà á lẹ̀ látara ẹran yẹn èyí tún kó ẹ̀jẹ̀ yẹn máa gbé ẹ̀jẹ̀ ẹ̀ kéèyàn wá gbé ẹ̀jẹ̀ yẹn síbì kan kọ́ wá lóhun ọdún fẹ́ ṣe òun tó fẹ́ jẹ́ àrọ́mù ni ẹ̀jẹ̀ yẹn ti ń jáde ẹ̀ báyẹn àrọ́mù èèyàn jẹ́ àwọn rí pé ẹ̀jẹ̀ tó bá tẹ́kù sára ẹran ilé òkè sí àrọ́mù ẹ̀jẹ̀ tó bá lára ẹran náà nígbà tí wọ́n tó ẹ pé ẹ̀jẹ̀ kò lè tán èyí tó jáde oríkanlẹ̀ yìí àwọn arí pé ẹ̀jẹ̀ ló ti wá lọ dìjọ sí di ẹ̀dọ̀ àti di àmọ́ wọ́n lè kó yọ ayé pé ẹ̀sùn sọ fún ayé pé ẹ̀jẹ̀ tá a bá níbi ẹ̀dọ̀ yìí èyí tá a bá níbi àmọ́ yìí nígbà tá a bá ti pa ẹran pẹ̀lú ṣẹ̀rí àbó ti ẹ̀ka pa á ó ti di nǹkan tó ṣe wípé ó lẹ́tọ̀ọ́ fún wa ìkàjẹ̀ tàbá rẹran nínú omi ní títí ẹ̀ tó lẹ́gọ̀ tó ní àmá òun ọba àkú lórí ẹran ní omi eléyìn ọlẹ́fẹ̀ fún wọn wọ́n ẹran orí ilẹ̀ ẹlẹ́bá ní agbọ́dọ̀ pa akọ́lù ti gbé rẹ̀ àti àmọ́ rẹ̀ lọ́jọ́ ẹ̀kọ́ tí ó wọn nìkan tí a kà fún wa ní ìbára wa òun náà ní pé nípa ẹ̀jẹ̀ òun ni ọ̀rọ̀ tí ó ṣẹ́kù a ṣàlàyé fún wa wípé nípa ẹ̀jẹ̀ èyí tí ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn àfáà ọ̀gọ̀rọ̀ àwọn àfáà wa òun náà ní wípé ẹ̀jẹ̀ yóò máa jẹ́ ẹ̀gbìn tó dẹ̀ jẹ́ wípé wọ́n ní. wọ́n máa ṣàmójú kúrò nípa èyí tó bá jẹ́ kékeré nínú ẹ̀jẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí àwọn afáàdì kò yọ wípé kò tẹ̀wọ̀n àwọn afáàdì jẹ́ kò yọ abẹ́rẹ̀ wípé pẹ̀lú àwọn ẹ̀rí tí wọ́n gbé kalẹ̀ fún wa yẹn ló fi jẹ́ pé a kọ́kọ́ sàlàyé ẹ̀jẹ̀ kó tó fi pé àwọn abọ́ sí àdísì tí ó tẹ̀lé lónìí ìbáwọn fàájí kò yọ wà ní yí pé ẹ̀jẹ̀ nínú a ìlànà aládìmá à nínú a tọ́ ìrún wà nínú a nàìjíríà ẹ̀jẹ̀ wọ́n pọ̀ oríṣiríṣi ẹ̀jẹ̀ lání tààrà ẹran bẹ tààrà wa omi èèyàn bẹ ẹ̀jẹ̀ wà nínú ẹ̀ afẹ́ fún wa ẹ̀jẹ̀ tí wọ́n pè lẹ́gbẹ̀ẹ́ àti ẹ̀jẹ̀ tí wọ́n pè ní nǹkan tó mọ́ òlàfẹ́ sàlàyé wọn ẹ̀jẹ̀ tó jẹ́ ẹ̀gbìn àti ẹ̀jẹ̀ tó jẹ́ nǹkan tó mọ́ ẹ̀jẹ̀ tó mọ́ tẹ̀gbẹ́ àwọn pé ẹ̀jẹ̀ eléyìí ó nǹkan tó mọ́ ni òun náà ni pé tá a bá ti ń sọ̀rọ̀ gbogbo ẹranko tí bá ń bẹ nínú omi pátáyẹ́yẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ nígbàtí ń bẹ láyé ẹ̀jẹ̀ rẹ̀ nǹkan tó ma ní sọ ẹranko èyí tó jẹ́ wípé ó ń bẹ nínú omi irú ẹranko tó bá ti ń bẹ nínú omi wọ́n sọ fún wa pé a kọ́jà kò kú fúnra rẹ̀ tó bá tún kú tán ẹ̀jẹ̀ tí ń bẹ lára rẹ̀ yẹ nǹkan tó gẹ́gẹ́ bí ẹja ẹ̀jẹ̀ wá jáde lára ẹja mẹ́rin lọ àràkọ́ kankan ọwọ́ atatíyàn lásọ aṣọ yẹn ò kí ń ṣe nǹkan tó fi ní ẹ̀sìn nínú nǹkan tó àbí pẹjapẹja ọpẹja ẹja tó kú ni ẹ̀jẹ̀ wá lásọ ẹ̀jẹ̀ yìí nǹkan tó mọ́yìn tí ó sì lè dìbẹ̀ bí ẹ̀jẹ̀ ẹja ti wá rí bẹ́ẹ̀ náà lẹ̀jẹ̀ àwa èèyàn náà bẹ́ẹ̀ náà lè kiri ẹ̀jẹ̀ ọmọ èèyàn ẹ̀jẹ̀ ọmọ èèyàn nǹkan tó mọ́yìn tẹ́jẹ̀ bá jáde lára èèyàn nígbà téèyàn wà láyé tí ń sẹ̀mí lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́jẹ̀ bá jáde lára èèyàn nǹkan tó mọ́ ni bẹ́yàn bá tún kú wá jáde ní ara rẹ̀ nǹkan tó mọ́ ni kílẹ̀ rí wa ẹ̀rí pé tí ọmọ èèyàn bá ń bẹ láyé tẹ́jẹ̀ bá ń bẹ ara rẹ̀ òun náà pé tẹ́jẹ̀ bá jáde lára rẹ̀ nǹkan tó mọ́ ni lẹ́nì kan bá ti léṣe bọ́yẹ̀ ọ̀rẹ́ jẹ́ ni ọwọ́ yẹ ó lẹ́jẹ̀ ẹsẹ̀ yẹ ó lẹ́jẹ̀ so gbogbo àwọn ilé ìpátá yányá òun náà ni tí ó sí èméjì bẹ̀ nǹkan tó mọ́ ni ìgbàtọ́mẹ̀ wá tún wá kú òun náà ni wípé àwọn ṣùwádá àwọn tó kú sójú ogun ànábì ni wípé ẹ̀sìn wọn tòun tẹ̀jẹ̀ tí ń bẹ lára wọn òníkẹ̀ sí wọn ìrẹ́ ẹgbẹ́ ni wọ́n áìsí àwọn nìkan náà ni ẹ̀jẹ̀ wọn a máa jẹ́ nǹkan tó máa àdéjò lè fífún oṣù wọn báyẹn tẹ́jẹ̀ wọn ó lè jẹ́ nǹkan ẹlẹ́gbẹ̀ẹ́ yóò fún ọ̀pọ̀ kú lára wọn ni so lọ́sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yìn tó tẹ̀sí wọn bá wọn sọ abá wọn kírun pẹ̀lú ẹ̀jẹ̀ náà kò sí nǹkan kan tó parẹ́ kò sọ fún arí pé ẹ̀jẹ̀ padà wá lẹ́yìn wọn wá sí ìjùmọ̀ lẹ́yìn rárá ìjùmọ̀ yìí kò wà sáàbì torí pé nọ́ọ̀sù ni ó fi di ẹrù lẹ̀ tí ọlọ́pàá bẹ́ẹ̀ òun náà ní wípé ẹ̀jẹ̀ ọmọ ènìyàn nígbà tí ń bẹ láyé tẹ́jẹ̀ bá jáde lára nǹkan tó mọ́ ni tó bá dà sí lásọ aṣọ yẹn ó lè fi kírun so tó bá ta sínú ojú ló mẹ́bí ní kọ́mọ́ fi torí pé kí ni ọ nǹkan tó mọ̀ ní sọ ẹ̀jẹ̀ wo ni ọ̀wà mọ́ lọ́dọ̀ ọmọ ènìyàn ẹ̀jẹ̀ kan wà tí ọ̀ mọ́ lọ́dọ̀ ọmọ ènìyàn òun náà ni ẹ̀jẹ̀ tó bá jáde nínú tẹ̀bí lẹ́yìn ẹ̀jẹ̀ tó bá gba abẹ́jáde àbógbàbí táà ti yàgbẹ́ ibi táà ti tọ̀ tó bá gbàbẹ̀ jáde àbọ́gbabi káà ti ilé àgbẹ̀ ọba gbàbẹ̀ jáde gbogbo àwọn tó jẹ́ àwọn afá àkàyẹrẹ ìjìmá àmì ọgbàbí ẹ̀jẹ̀ yí o ẹ̀gbẹ̀ nípa nípa gbogbo àwọn afá nípa tó fi dìbúlẹ̀ ó dá ní ẹ̀jẹ̀ tó bá jáde àdámú alẹ́kọ́ọ̀rìjú nínú tẹ̀lé lẹ́yìn nínú ìsàn so tẹ́bí ẹ̀bá ti lè gba bẹ̀rẹ̀ jáde lọ́dọ̀ ọmọ ènìyàn ẹ̀jẹ̀ yìí ó ti di nǹkan tó jẹ́ wípé a máa pe ẹ̀jẹ̀ náà ní nǹkan ẹlẹ́gbẹ̀ẹ́ ìbẹ̀rẹ̀ nìkan ẹ̀jẹ̀ ní gbàjáde wá tààfì táwọn afáàsọ wípé ká gbà wípé ẹ̀jẹ̀ yìí ó ọjọ́ nǹkan tí ó jẹ́ ẹ̀gbẹ̀ẹ́ so lẹ́wọ̀n àgbà náà ẹ̀jẹ̀ wo ni ó tún jẹ́ ẹ̀jẹ̀ tó yẹ pé ó tún jẹ́ nǹkan tó mọ́ ìgbẹ́jẹ̀ tó mọ́ òun náà ni à ń sàlàyé fún so ẹ̀jẹ̀ èyí tó jẹ́ kó tún mọ́ àsàlàyé fún wa tí a bá pa ẹran tán yóò máa wà nínú àwọn bí iṣan ó lè wà nínú ọkàn ó lè wà ní gbogbo irú àwọn ẹ̀jẹ̀ yẹn òun náà ni alikadiju náà wà bẹ́ẹ̀ àti hálù náà wà bẹ́ẹ̀ ẹ̀dọ̀ àti àmá òun náà wà bẹ́ẹ̀ sọ ẹ̀jẹ̀ tó bá rí báhùn sọ gbogbo àwọn ẹ̀jẹ̀ báyìí nǹkan tí ó mọ́ ni tí ó sì ní ìrètí rẹ̀ so ẹ̀jẹ̀ wo òun ló wá jẹ́ ẹ̀jẹ̀ tí ó mọ́ alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ òun náà ti pé nígbà tá a bá fẹ́ du ẹran tá a fẹ́ pa ẹran ìgbà tá a ti ọ̀bẹ bọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ tó tú jáde títa yẹn àyà Kùránì mú wá dámú màsúrò ẹ̀jẹ̀ tá a dà nígbà tá a du ẹran ẹ̀jẹ̀ tó jáde yẹn ẹ̀jẹ̀ tó jẹ́ pé ẹ̀gbìn bó ti jáde ẹ̀gbọ́n tó tó bá ta sí ẹ̀ lásọ ẹ̀yàn mọ́rọ̀ sọ ẹgbẹ́ ìhun so ẹgbẹ́ òun ni ẹ̀jẹ̀ tó bá jáde yẹn nígbà tó jáde síta yẹn ẹgbẹ́ ni náà lẹ́yìn wá náà òun náà wà ní pé àwọn ẹranko kan àwọn ń bẹ àṣàlàyé wọn fún wa àwọn ẹranko kan sọ fún pé a lè jẹ wọ́n ní ẹranko yí o a lè jẹ wọ́n àwọn ẹranko àbìjà bàbá tó yàtọ̀ bá tún parẹ́ ṣọ̀lọ́ wọn àkàwọn ẹranko tá a lè jẹ fún wa ogun ẹ̀mí ni lion ẹ̀jẹ̀ wọn tó bá ta síyàn láàrín ìgbà ń bẹ láyé ẹ̀gbìn tí wọ́n bá tún kú tán tẹ́gbẹ́ wọn bá ta síyàn lá ẹ̀gbẹ̀lì tẹ́gbẹ́ wọn bá ta síyàn lá ẹ̀gbẹ̀lì so irú àwọn eléyìí náà wọ́n fẹ́ kí irú ẹ̀jẹ̀ báyìí bẹ́ẹ̀ náà ni àwọn ẹranko èyí tó jẹ́ wípé àwọn ẹranko yìí àlejẹ wọn ẹranko tá àlejẹ ni ṣùgbọ́n wọ́n ti kú tẹ̀fẹ́ bàtà àṣọ lẹ́ẹ̀kan ní àjú wọn lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ ń jáde bẹ́ẹ̀ náà ni bàtà pé àwọn ẹranko tí wọ́n wà láyé náà ní ìṣẹ̀bà ẹ̀jẹ̀ wọn tó bá jẹ́ pé ó bá tàbí àfẹ́ sí wà láyé ṣe ìdájẹ́ ẹranko orí ilẹ̀ ẹ̀jẹ̀ wọn ìgbìn èso tún jáde ara sí ọdẹ nígbà tí wọ́n wà láyé ẹ̀jẹ̀ tún jáde ara wọn nígbà tí ẹgbẹ̀ ni tọ́mọ èèyàn lọ jẹ́ kí ni ọ ìkàtọ́mọ ẹ̀jẹ̀ wọn ẹgbẹ̀ ni bàtà dùn wọn kẹ́kẹ́ ẹ̀jẹ̀ tún jáde náà kí ló jẹ́ ẹgbẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ẹranko kan wà àṣàlàyé fún wa bí àwọn olóńgbò ìkàtọ́mọ ni wọn ẹbà àṣàlàyé fún wa ṣùgbọ́n ẹ̀jẹ̀ wọn kí so látara bẹ́ẹ̀ àwọn eléyìí òun náà ni àwọn ẹ̀jẹ̀ tó jẹ́ ẹ̀gbìn tó tọ́mọ ènìyàn ìgbà wo lẹ jẹ́ ọmọ èèyàn lè jẹ́ gbìn ìgbà bí ẹlòmíwà rẹ pé tápà lè mú ló bá máa ya ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó ń yá yẹn kí ni ó ẹ̀gbìn ní àbá tó ẹ̀jẹ̀ tó bá yẹ ẹ̀jẹ̀ kí ló bá jẹ́ ẹ̀gbìn mo bá láti ṣẹ̀jẹ̀ lẹ́yìn bá gbígbá ibi ibi káàkítọ̀ káàkì tó bá gbígbá bẹ̀ wá ẹranko tó fíríjù tí ó ti wá alákankan òun náà ni ẹranko tí bá ń bẹ nínú omi àwọn nìkan ni ò sí wàhálà kankan nípa ẹ̀jẹ̀ wọn ó mọ sáyẹ́yẹ́ tí ó sì lọ̀kàn sí ọ̀tọ̀kọ̀ so rò pé a ti mọ̀ nípa ẹ̀jẹ̀ báyìí níwọ̀n báyìí tó bá tó wá fẹ́ béèrè béèrè lórí ẹ̀ olótókó so àdísì tí ó tẹ̀lé òun náà ni a máa lọ sílẹ̀ báyìí ìtókù nú àdísì tí a ka ní ètò lọ òun náà ni àdísì wa àdísì ẹlẹ́ẹ̀kejìlá ànàbí òrẹ́ìrọ̀ta rọ́bí ọlọ́wọ́ adé قال رسول الله صلى الله عليه وسلم إذا وقع الذباب في شراب أحدكم فليجمسه ثم لينزعه فإن في أحد جنائي داء وفي الآخر شفاء أخرجه البخاري وأبو داود وزاد وَإِنَّهُ يتكي بجنائه الذي فِيهِ داء àdísì àbí òrèrà ló gbà wá fún wa ká kọ́kọ́ ka àdísì ìdílẹ̀ kásọ̀túnmà rẹ̀ fún wa ká tó wá máa sọ nípa àdísì fún wa àdísì sára ìfún wa wípé àbí òrèrà ní ìṣọ́lọ́mọ̀ bá sọ pé ìdáwákọ́ tí eṣinṣin tó bá lọ bọ́ sínú ìṣàrọ́bì ahadikum tó bá bọ́ sínú nǹkan tẹ́nìkọ̀ọ̀kan yín mu tẹ́ṣinṣin bá bọ́ sínú nǹkan tẹ́nìkọ̀ọ̀kan yín tẹ́ mu àbí tẹ́ẹ̀kẹ́ mu ọwá ní fàmílẹ̀ pẹ̀lú ìṣòro tó ti gbé sí wà mẹ́bàáyìí fàálì yẹ̀kì ní ṣòkò mú etí sí yẹn tó bá rí mú wá ti bọ̀nú kìíní yẹn tanyanya tó ti bọ̀nú ẹ̀ tanyanya súnmọ́lì lẹ́yìn náà kọ wá yọ jáde kò sọnù ọwá múrí sí wà pé kílé ní kò ṣe bẹ́ẹ̀ fi áhàlì dáa níbi ọ̀kan nínú àwọn àyẹ méjèèjì eṣinṣin àrùn ọ̀bẹ níbi ìyẹ́ kan bẹ̀ wọ́n fi lẹ̀ áàkọ̀ níbi ìyẹ́ ẹlẹ́ẹ̀kejì ṣìfà ìwòsàn ọ̀bẹ níbẹ̀ àgbàdo pamọ́ fún wa nìyí sáré bí sàlàyé fún wa pé eṣinṣin àbọ̀wà sàlàyé fún wa ìgbẹ́ alákọ̀ọ́kọ́ tó ní àbí iyèméjì tó ní ìkan nínú ẹ̀ ó jẹ́ pé àrùn ń bẹ níbẹ̀ ìkejì ó jẹ́ wípé ìwòsàn ń bẹ níbẹ̀ àdísínà wà ní Bukhari ó wà ní Abu Daud nínú Abu Daud Abu Daud ló wá sàlàyé lékún sí olùfà ìnáwó yẹ tẹ́kì ní jàmá ìdílẹ́ni fi ìdá ẹ̀rí tó wá gọ́bẹ́ gbà lé nǹkan báyìí ìyẹ́ tẹ́gbẹ́ àrùn bẹ́ẹ̀bẹ̀ òní máa fi tẹ́kì nǹkan tó gbóná ní àbútùtù tó bà ní tó fẹ́ wọnú ẹ̀yìn ní ó fi wò pé fún ara rẹ̀ yóò fi sọ yóò fi wáàbò fún ara rẹ̀ pé kó ọmọ lọ àwọn A pé yẹn náà bá méjì ìkẹ́jẹ́ àrùn ìkẹ́jẹ́ àlàáfíà ìwúlẹ̀ so ọlọ́run bá dá ó tún wá jẹ́ ọlọ́run fún nílà àkáyì àwọn tó lọ́wọ́ bá dá wọ́n lè kéré níwọ̀n bá ń gbà mí ọlọ́run pẹ́lú mi nílà àkáyì mọ́ wọn tí ó tún yàrí lẹ́nu ẹranko tí ti ní ìbọ́ọ̀lù ti ní àwọn ọgbọ́n láìsọ́ náà bá fún ètò àtọ̀dọ̀ so àdísì tí ó wà wájú wa ní ìsinmi yẹn tí sì sí bá jábọ́ sínú nǹkan mímọ́ ó ti sin ẹ̀wọ̀n náà kó wá yọ jáde so àdìsí yìí àwọn àpá àkọ́kọ́ jẹ́ kó yọ wípé àlẹ́sọ̀ sọ́làm bí ti ń kọ́ wa ní ẹ̀sìn nǹkan tó jẹ́ wípé ó máa wúlò fún wa ní tẹ́gbẹ́ ààbì lè gbèsè ayé wa dáadáa ọkọ̀ wa ní abáàdì kí irun bá ti gbà rẹ̀ bá ti gbogbo ẹ̀ gbogbo tí ó jẹ́ kí ọkàn wa mọ́ ànábì ní dókítọ̀ tí ń tọ́jú ọkàn wa ànábì tún wá ní ọlọ́run tún wá sí ní dókítọ̀ tí ó tún máa tọ́jú ara wa ààrẹ làdí sí wa dókítọ̀ ni tí ó jẹ́ pé àmẹ́yẹ àdísì látòrí lé ànábì tún rẹ̀kọ́mẹ́ àmẹ́yẹ àwọn nǹkan táwọn èèyàn sọ di àtìbù nábàmù ìtọ́jú ẹni tánàbí tọ́jú àwọn sọ̀hábà bó ti wá tọ́jú wọn ní ti ẹ̀mí ó tún wá tọ́jú wọn ní ti ara àdébí tí ó lè kọ́ tí ó lè kà kọ̀mọ̀ nípa mẹ́sìn àwọn lọ́lẹ̀ jẹ́ àwọn tó lọ kọ́ mẹ́sìn lóde ayé lónìí wọ́n dé ìtánàbí lẹ̀ sọ wọn takùn lọ́tọ̀ àwọn kan takùn àwọn kálẹ̀ fún wọn létí ìtánàbí sọ ìgẹ́gẹ́ bẹ́ẹ̀ lónìí wọ́n lẹ́fi gbé lọ sínú àwọn abidẹ́gbẹ́ tí wọ́n yẹ kan wò wọ́n ti rí pé ìtànà bí sọ ìgangan òun náà ni ó jẹ́ nǹkan tó ráàlì ara dáadáa tó bẹ́nu Islam òun náà ni àdíìsì ti ń bẹ níwájú wa yìí òun náà ló jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ dá akọ́kọ́ máa ń ṣe òun náà ní pé àmọ́ ẹ̀ tó gbà ní ìsìnwá òun náà ní àbúrò rẹ̀ hàn á sì máa torí pé àti orúkọ rẹ̀ wà látẹ̀yìn kì í ṣe orúkọ tuntun nǹkan ẹlẹ́gẹ̀ẹ́jì náà ní pé àdíìsì lè wá nígbà míì só fìdí múlẹ̀ àbí ò fìdí múlẹ̀ àkọ́kọ́ sàlàyé fìdí múlẹ̀ àdíìsì rẹ̀ bá sọ fún wa àwọn afáàmì ẹ̀rẹ́ sàlàyé fún wa àbúkù rẹ̀ olóògbà wa àdíìsì náà dẹ̀wà nínú al-Bukhari al-Imam al-Bukhari wọ́n gbà àdíìsì náà wà táàbì tó bá tó wà ní Bukhari àmàdájú kan ní pé àdíìsì náà àdísì tó wà ní iná àbúdá old àbọ̀wà kà fún wa àwọn kan sí 100 kí wá sí àbúrẹ́rà nìkan ló gbà dísì wá nínú àwọn sọ̀hábà ètò gbígbà wá ọ̀nà ni al Abu àdísì tí ọ̀nà wà ó wà nínú ó wà nínú nínú àwọn sọ̀hábà tó nígbà ní sí wá oná ni Anas bin Malik sọ Anas bin Malik ó wà nínú ọ̀dọ̀ àfáwà al-Bazzar nínú Mukhtasar az-Zawaid sọ gbogbo àwọn àdísì lọ́lọ́lá àti àwọn afáwà kó ọ̀nà tábìsì gbáwà chéèdì tábìsì gbáwà wọ́n ló lé ní 50 chéèdì tó gbáwà tó fi lọ tó ń lọ àwọn tó lọ ọ̀dọ̀ àbíwò rẹ̀ wà àwọn tó lọ sọ́dọ̀ àbú sàídì àkúndélé wà àwọn tó lọ sọ́dọ̀ arẹ́sùnà máàlìkì wà wọ́n wá ta gbogbo ẹ̀ nígbà wọ́n kójọ ní àwọn afá tó kójọ ní dr a ló sọ máa pé àlèkìsọ́ bá tún fi sí àti àdíyísí gbogbo àbàtì àdéhùn tó lálàáfíà àfa ìwà kó gbogbo báyìí ti wá tí ò sí èrò yìí bẹ àdéhùn tó lálàáfíà tó látara bẹ́ẹ̀ àdéhùn tó wà wájú wa yìí kò sí kankan náà àwọn àfa tó ta kù tó wá sọ wípé àdéhùn yóò lálàáfíà gbogbo àwọn àfa alábẹ̀rẹ̀ tó ti délẹ̀ gbogbo wọn náà gbà wípé àdéhùn tó lálàáfíà sàdí ti sọ fún wa nípa ètùtù lọ́dọ̀ àwọn alágbáwá wọ́n ti ní àdúbàbù so jáhùn rẹ̀ ó náà ní àlàáfí bàtú wà ní báà gẹ́gẹ́ bá ní ọjọ́ pé gùrọ́ọ̀bù àjọ̀rí bàtú jìnbà pẹ̀lẹ́ pé ní gùrọ́ọ̀bù ní kanakana wà àti zùbáàbù wájọ bá ń sùn kankaná wájọ bá mú èsì sí wá kó ìsìrìsì lọ́dọ̀ àwọn lágbáwá ẹ̀rí agbọ́n wọ́n máa ń pè ní zùbáàbù olókọ́ ní ó wà máa pè ní ìsìrìsì lọ́dọ̀ àwọn agbọ́n ṣùgbọ́n olúwa jẹ́ kó bá ti ní ìyẹn kí bá ti ń fò báyìí àwọn máa sábà pè ní zùbà àwọn lábọ́ ṣùgbọ́n eṣinṣin tá à ń sọ orí eṣinṣin ilé eṣinṣin tó bí bá ń jẹun lọ́wọ́ eṣinṣin tó kó kọ́mọ̀ tá à máa rí báyìí kódà kẹ́kọ́ ṣe ṣinṣin ọdẹ ọkọ ni wọ́n sọ eṣinṣin tó jẹ́ kí ni o eṣinṣin ilé òun wọ́n sọ pé ìṣọ́lọ́wọ́n bá ń sàlàyé fún wa nínú òbí tó tí àwọn lágbàwá kọ́lá àwọn máa pè ìdún àwọn pèrè funfun gbà mí gẹ́gẹ́ ti sọ oyin àwọn máa pèrè funfun nígbà mí ṣùgbọ́n etí sí ẹ àwa máa dáwà ọlọ́ọ̀bá yóò kàtí ọlá rẹ̀ ga ó dákò ìfúnfún ní Qur'an inú suratul hajj inú suratul hajj Quran 22 ayat 23 ọlọ́wọ́n ọba ó ń sọ̀rọ̀ ìwọ̀n bẹ́ẹ̀ ọlọ́rin yá ayyuhan nas ọlọ́run ní ẹ̀yìn ènìyàn mọ̀ pé dórí bá mọ́sàlù pàtẹ́lì òlà ọlọ́run ní àpèjúwe kan nìyí tá a fẹ́ fi lélẹ̀ fún yín ẹ̀ńtẹ́ tí kẹ́ẹ̀gbá àpèjúwe náà ọlọ́run nínú lẹ́rìnà tẹ̀lé wọn náà ní dúró láì láì yàkùlùkù zùbà ọlọ́run ní àwọn tó jẹ́ wípé ẹgbà àwọn lọ́lọ́run tẹ́ ẹ̀ ṣe wọ́n tẹ́ ẹ̀ pè wọ́n lọ́lọ́run tẹ́ ẹ̀ pè ní ọlọ́run ọba lọ́lọ́run tẹ́ ẹ wá ń pa àwọn yẹn lọ́lọ́run ọlọ́run ni ẹ lọ bá wọn ò tó bẹ́ẹ̀ tí wọ́n gba ẹ̀sìn wọn ò lè bẹ́ẹ̀ sìn wàlàwì sáná òwúlà gbogbo ní gbogbo yẹn sì lórílẹ̀ ayé tí gbogbo wọn bá kóra jọ gbogbo dáhìn ń pè lọ́lọ́run ẹ̀ lọ́wọ́ kóra jọ ọ̀yà gbogbo yẹn ẹran ẹran yín lọ́wọ́ wàyí lè lóbòbò olùbá àbò ṣe àná tí wọ́n gbé kakalẹ̀ tí tí wọ́n gbé báyìí kẹ́kọ̀ọ́ gbé kakalẹ̀ báyìí tí tí wọ́n gbé láàyè tẹ̀sí lóbòbò tí tí wọ́n gbé lọ báyìí tí wọ́n bá wọn máa lé èsì tọ́rọ ọkọ̀ bá rí wọn tí ọba dé orí èsì ẹmú ọlọ́run tó gbà nǹkan lọ́wọ́ èsì yóò gbé lọ gbé ìdọ́gbùfà tọ́ ìlú sọ ẹtí wá ìsìn ọ̀lẹ́nu èsì gan tí wọ́n wá gẹ̀ẹ́gẹ́ kí ni ọ ọ̀lẹ́nu náà <laughs> ọlọ́mọdọ́lá ọlọ́mọdọ́lá pẹ̀lú èsì sí wọn nínú àkọ́kàn kẹrẹ láti fi pe àwọn tí wọ́n ti àwọn kẹsẹ̀ yìí láti fi pe wọ́n sílẹ̀ àkẹ́yìn tó látara bẹ́ẹ̀ àdìsí gẹ́gẹ́ bí àwọn àfáà tí wọ́n á tàlàyé fún wọn. ó náà lè pé tàbáwò ọ̀nà tí a ti ti gbá wa alákọ̀ọ́kọ́ náà ni pé ìdàwákọ̀ àzùbáábú ti ṣàrọ́ bí àkàdìkù tẹ́sí sí bá bọ́ sínú nǹkan múmú ẹnì kọ̀ọ̀kan yí ọ̀rọ̀ kan wá báyìí bó ti wà ní bùkọ́ nílẹ̀ nínú rìwáyà mi nínú ọ̀rọ̀ mi òun náà ni pé ìdàwákọ̀ àzùbáábú bí ìnáà ní àkàdìkù kéfì tí bá bọ́ sínú abọ́ ẹnì kọ̀ọ̀kan yín ìwáyà mi wà bẹ́ẹ̀ wípé kéfì tí bá bọ́ sínú kínà abọ́ ẹnì kọ̀ọ̀kan ìwáyà mi ni pé ìdàwákọ́ á sọ ìtọ̀ áàmì àdùbà yẹn ni àdìsà bí sáyéjà lókùnrin tó bá bọ́ sínú ẹ̀ tó bá bọ́ sínú oúnjẹ ìkan tó bá bọ́ sínú nǹkan mú ìkan wà tó ìkan wà tó bá bọ́ sínú abọ́ sọ èyí tó kó sínú náà lókè ní ohun tó bá bọ́ sínú abọ́ ẹ̀mẹ́bà lọ bá gbé lọ́bọ́ sínú nǹkan mú kẹgbẹ́ wọ́n kàn fi mú wá ní àpèjúwe ni ọba bọ́ sínú nǹkan jíjẹ wọ́n fi mú wá ní àpèjúwe ni kò tí bá bọ́ sínú nǹkan mú mú tó bá bọ́ sínú nǹkan jíjẹ àbọ̀ yín pẹ̀lú gan tó jẹ́ ó wà náà ní àbí mú wà nínú ṣùgbọ́n ajá lílo ìwáyà tó mú wá olùgbé wá bọ́ sínú mú yín tó gbé ọ̀rọ̀ omi ló ń sọ lọ́wọ́lọ́wọ́ tó ìkọlù ìwáyà gẹ́gẹ́ bí sọ ó so nǹkan tí a máa jẹ ọ̀nà méjì o àbí nǹkan tí a máa mú ọ̀nà méjì sí nínú ẹ̀ ọ̀nà ni pé nǹkan tí ó omi tí ó sàn nǹkan dáa bá ń jẹ ìgbàmí ni ó sàn nǹkan dáa bá ń jẹ ló bá jẹ́ bẹ́ẹ̀dì ni òwò ó ṣe kí ni ó yóò tí kì ní tí tí bá bà lórí àwọn nǹkan wọ̀nyí wọ́n fẹ́ kọ́ jẹ́ wípé òun àárín bẹ́ẹ̀dànù ní tó bá jẹ́ nǹkan tó kì ìwọ̀n tó bá bàdà ní ká ti bọ̀nú ẹ̀ ní òtún á ti bọ̀nú bẹ́ẹ̀dì lọ́nà <laughs> èyí ó rí bẹ́ẹ̀dànù ṣùgbọ́n náà sọ bíbí ni pé kí ni ó nǹkan tó bá sàn bí ọbẹ̀ tó ó sì wọn rẹ̀ ó ní àwọn àmì ìrọ̀ dáadáa nígbà mímọ̀ tí ó sì ti bọ̀rọ̀ sí ọ̀rọ̀ àrí ìlànà ọ̀yà tó nǹkan tó bá tẹ̀ gẹ́gẹ́ òun ni ó bá mú jù tó látara bẹ́ẹ̀ wọ́n sọ fún ayé pé tí èsì sí bá ti lè bọ́ sínú ẹ̀ ẹ̀gbẹ́ tí ó bọ́ sínú ẹ̀ tó bá ti bọ́ sínú nǹkan tó tẹ̀lé òun gẹ́ òun nílé gbéra dìde mọ́ lórí bó ti bọ́ sínú ẹ̀ kí ní tó tẹ̀lé máa ó di ẹ̀ mọ́lẹ̀ Àgbẹ́bà rí jẹ́ ìgbẹ́dẹ́ ẹ̀ ń jẹ èsì tí ń bà síbẹ̀ kí ọ gbábẹ̀dà mi ní o, kí ọ̀rọ̀ gbábẹ̀dà mi, ilé ẹ̀kọ́ tó kí. Ẹgbẹ́ ló bá kàdọ́bá sílé bọ́ọ̀nà ẹ̀, òun ni ọmọ kò ní ṣe níná, èyà wá fẹ́ mú kúrò bẹ̀. Èyà fẹ́ mú kíní yẹn kí ni ọ, èyà fẹ́ mú kúrò bẹ̀. So ìyẹn lọ sáà tọ́ba pé má mú kúrò. Torí ìyẹn tó gbé lọ sínú kíní yẹn gangan, ìyẹn yẹn ẹ̀gbẹ́ ẹ̀wà tí wọ́n sọ fún wọn pé tọ́bàdà ó ní pálí yẹgi mísù àdí tí wọ́n sàlàyé fún wa wípé ẹni ẹ kó rí bọ́bẹ̀ bó ti báyẹ̀ tí ò lè dìde má kò nílé mú fìmọ́ nínú kiri yẹn kó wá mú kó tì bọ̀nú ẹ̀ nínú rìwáyà mi ó ní pálí yẹgi mísù kùlà gbogbo ẹni kó jẹ́ kọ́ wọnú ẹ̀ ẹ̀yẹ̀yẹ̀ kò ní pé gbogbo ẹ̀ sí yẹn olóòrè kí ni olówọ̀nú ẹ̀rìn so wọ́n ló kẹ́límọ́tò gọ́mọ̀dà nínú ìwáyà mí ìpamukulu mọ́kànlá yamkulu gọ́mọ̀sá yọ́gbèsò ìwáyà mí fàáyì yamkuliku nínú ìwáyà mí so wọ́n túmọ̀ ara wọn náà wọ́n fẹ́ káàkiri bọ̀ ní ẹ̀tàn yẹn ní ọ̀nà ìwọ̀n sára ìwọ̀n so wọ́n jọ bá jọ láti bọ̀nú ẹ̀tọ́ ẹ̀rẹ́ àní fi ilẹ̀ sílẹ̀ torí kìí ṣe nǹkan tá lè jẹ́ sísun a yọ kú rẹ̀ a sọ ọ́nù tó ìgbé ìwáyà àtúlé ìfi wá ó wá pé súnmọ̀lì yànzé ù kó wá yọ nínú ìwáyà mi súnmọ̀lì yàtẹ̀rá ù kó jùlù tó bí ìgbé ìdótúmọ̀ sí ni pé a lè jẹ́ nǹkan tó o tí ọ̀bà mọ́ wọn ò ní ní kàtìbọ̀nú ẹ̀ tí ó ti ká ti wọnú ẹ̀yẹ omi ìgbé ìrìnàjò mọ̀ ní wọ́n ní ká sọ ọ́nù ìjọ tí wọ́n ti ní pé àgbọ̀dọ̀ jẹ́ nǹkan lè mọ́ kọ́ ìdàgbọ̀ jáde mẹ́rin yẹn ọmọ èèyàn ìtọ́ mọ́ lọ́mọ èèyàn tún àgbọ̀dọ̀ jẹ́ ọmọ ń máa láà náà sí aláwú kí ni sáàkìlà gbogbo tí ọba ti ní ẹ̀jẹ̀ sí ń dà kìíní rẹ̀ tí ààrẹ rẹ́jẹ̀ ra rẹ̀ tó ń dà báyìí gbogbo ẹ̀rù nǹkan tó mọ́ bàtà ẹ̀yàn ṣùgbọ́n àlè ìjẹ wọn àyàfi tá a bá rẹ̀rì olówó rẹ̀rì olóòníkínú àjẹrọ ṣùgbọ́n nǹkan déjì ẹ̀bẹ̀ lára rẹ̀ tó mọ́ olóòlómi ó ti wá di pé nǹkan àrẹ jẹ nǹkan lè má táàfì ní lè ṣe ní ọrùn táàrí ìfẹ́ so látara bẹ́ẹ̀ àwọn fáwà sọ fún àìsẹ́ àtẹ́tún pàwà yìí ṣe gbọ́nà ni ní sí lọ́lọ́ ìjọba hamurul irshad orí ànẹ́bí ìfẹ́ dáadáa fún ẹni hamurul irshad kẹwàgbé nǹkan ní bẹ̀rẹ̀ oríṣẹ́ tó ọba ẹgbẹ́ ọba fi lè bá e sínú oúnjẹ ẹ̀rọ tó wà fi lè sí bọ́ọ̀rẹ̀ láì ọ̀rẹ́ oúnjẹ ọlálì kí a mọ́ ní kéèdè dáadáa ànẹ́bí kan ẹ̀ ń kọ̀lé jẹ́ pé ìmọ̀tọ́lọ́ ọba fún mi ní ó jẹ́ ìsàlàyé ẹ̀fún ọwọ́ tí wọ́n náà máa lò ẹ̀fẹ́ bá ẹgbẹ́ èèyàn kan bẹ́ẹ̀ títí ẹ èèyàn kan ọ̀rá mú èèyàn bá sọ́nù èèyàn ò rí bọ́bẹ̀ oríṣẹ́ ẹ̀gbin inú eṣinṣin yẹn ó lè kí ni ó ti wọnú kìíní tí a bá sì mú ó lè fa ààrẹ fún un. habrul irshad ẹ̀rọ pé òun ọbẹ̀ oúnjẹ kò ní ìjẹ́ ẹ̀lọ́ fẹ́ gbé fẹ́ràn ó lè sílẹ̀ kí lọ rí wípé kó lè kí ni ó lè sí yẹn kó jẹ́ ṣùgbọ́n habrul dáná bí mo wá bẹ̀rẹ̀ habrul kí ni ó àṣẹ ìṣàn ìyàmọ́ òun wà nǹkan tí ó jẹ dáadáa fún wa àtẹ́bá ti lè ṣe kìíní ìbáyìí tọ́bá ti lè ṣe kìíní ìbáyìí tọ́bá ti lè ṣe kìíní ìbáyìí òun ló túmọ̀ sí tọ́bá ti bọ̀ bẹ̀ kan fún yọkù bẹ̀ èdè kó tó lọ pé ah jẹ gbogbo ẹ̀mọ́ náà sí <laughs> ah. so ìrọ̀ etí àdìsí ń sọ fún wa òun wọn nìyẹn so afẹ́ yìí wọ́n fi ń wá fún wa dáadáa òun ara dáadáa tó wà ní ẹ̀sìn yẹn tí ó sì yé méjì níbẹ̀ kódà wọn tó bá yí pé ok tábà yí pé oúnjẹ nìkan ni tá a bá bá ṣe etí bẹ́ẹ̀ oúnjẹ nìkan la rí etí tí wá ó ti dé etí tí wá bà sínú ẹ̀ wọ́n ní sáré bá ti bọ̀ bẹ̀ wọ́n lálé bá ti bọ̀ bẹ̀ tá a bá bá ti bọ̀ bẹ̀ àbá yọkú bẹ̀ àbá sọnù wọ́n ní tó bá dé ń kọ́ àwọn afáàfù sí kẹta wọn ìsàlàyé wọ́n ní bá dé ká sọ fún àbíká àbíká mọ̀sọ̀ wọn ni kò ní ti kẹ́ sọ fún ẹbẹ̀ kàrán lọ́wọ́ lásán náà ni kọ́ máa gbé bẹ́ẹ̀ tó káwọn ògbé ah, kọ́ máa gbé wọ́n bá tí n kíní bọ̀ tó wá sọ fún wọn ní kò ní ìdíkẹ́ náà sọ fún òun lọ́wọ́ ni dáadáa ìṣáàdù lè ṣe fún so ara dáadáa tí ó wà ní ṣùgbọ́n tó yẹ tí a bá ti kó ìra wọ́n wé tí tí wọ́n ní tó fà á àdíṣẹ́ lọ síwájú ó ní fa ìlúnà ó ní fa ìlúnà fi àdìjànà àìdá níbi ọ̀kan nínú yẹ rẹ̀ méjèèjì àrùn ń bẹ níbẹ̀ ọ̀kan nínú yẹ rẹ̀ méjèèjì àrùn ó jẹ́ kí ni ó wà níbẹ̀ so àdíṣẹ́ ẹ̀kọ́ yíwa wípé àtúnrígbọ́yé ń bẹ̀rẹ̀ wípé eṣinṣin alẹ́pánìyàn torí pé kí ni ọ wọ́n ní káàtì bọ̀nù kí dábà ti bọ̀nù kí ẹ̀rọ máa kú tí ó sì rèjì ibẹ̀ so alẹ́pá àti ìsìn ẹgbẹ́ kó yíwa bẹ́ẹ̀ ìpè tó bá ń dààmú wa nítorí dọ́rọ́rù rẹ̀ tó máa kó bá wa kan pa nǹkan so alẹ́pá so lẹ́yìn wá gbà náà wọ́n wá ń sàlàyé fún wa wípé wọ́n wá mú rízìn wá fún wa nínú àdísì ní ìyẹn sọ fún wa wípé summan poison òní nínú rìwáyà mi ó sọ fún a wípé ó ń bẹ nínú ọ̀kan nínú ìyẹ rẹ̀ àrùn tẹ̀gbàrún tún yàtọ̀ sí poison nínú rìwáyà mi ni òun tún wá túmọ̀ ẹ̀ dáadáa wípé poison òní ń bẹ nínú bẹ̀ in tó lè poison tó lè fi hàn ṣùgbọ́n jẹ́ kó yíwa yí pé poison ni o àrùn nìkan kọ́ poison ni sọ pé bá ó lè kó bá yàn tí ó sì méjì mẹ́ gẹ́gẹ́ bí àwọn àfá gẹ́gẹ́ bí wọ́n ti sàlàyé fún wa nínú àti sàbí sáré tó kó dérí wọ́n lè fa iná owó yóò kọ́ di mu àsùnmọ̀ èyí tó jẹ́ èyí tó ní poison yẹn ni máa ti síwájú àwọn àfá wa ibùdó ajáruwa ni wọ́n wá wò pé ìyẹ́ wo ni sí ìyẹ́ ọ̀tún ni ni àbí yẹ tapá òsì ó ní àwọn wá títí tí àwọn òrí wípé ìyẹ́ wò ní nínú ìyẹ́ méjèèjì ló máa ń tì síwájú ṣùgbọ́n ìkánná àwọn apá ohun tó wá ń sọ yìí sí sí dáadáa olóòsọ sọ sọ sọ sọ sọ òun rí pé ìyẹ́ apá àlàáfíà rẹ̀ ibẹ̀ gangan ni àrùn wà

so àfáà yìí onílà ni tó sọ pé a lè wo ọ̀rọ̀ wọn pé tiwa àrífọ́bẹ̀ àníbí ìsàlàyé òfin yíwa sí lẹ́yà pé ká mọ́ pé ìfìlẹ́ dànù bí òsàlàyé pé ìyẹ́ ọ̀tún ni àbíyẹ́ òsì ẹgbẹ́ òní ọba síbẹ̀ wò sáàni ká máa mú káwá <laughs> máa wò pé ìyẹ́wò ni ìyẹ́wò lọ́wọ́ mẹ́rin so wọ́n ni káwọn tó lọ́mọ́ ìyẹ́ tí ó bà sí kọ́lá pẹ́ pé esin kọ́lá pé wọ́n tún ní different kìíní alámẹ̀gbẹ̀ ìyẹ́ lọ́wọ́ orígíní o òlàrún wà ń bẹ́ ìjọ ìkéjì orígíní o òlàlàfíà wà mẹ́ tó kámọ̀fà ọgbà kámọ̀sọ pé àrẹ́bẹ̀sẹ̀ àṣàrẹ̀ ìgbà pé kéyẹ ọ̀tún ní abíyẹ òsì à ní bùkátà sí ṣùgbọ́n àwọn afá àwọn nǹkan tí wọ́n sàrẹ̀ fún wọn nìyẹn láàkẹ́ tí ìmọ̀ òde ayé lónìí tó ti wá ṣe ìgbìyànjú ẹ̀ òun náà rí pé àwọn afá ṣe ìgbìyànjú kan wọ́n ṣe ìgbìyànjú kan ìgbìyànjú wo ni wọ́n ní tí àkekè bá táyàn wọ́n ní tí agbọ́n tó bá táyàn àwọn méjèèjì yẹn àkekè àti agbọ́n wọ́n jẹ́ ti ṣègbìyànjú ẹ̀ wọ́n dẹ̀ bẹ́ẹ̀ wọ́n tí wọ́n mú eṣinṣin tí wọ́n fi ń lọ ojú ibi tí kí ní ẹ̀ ti tààyàn báyìí so wọ́n ní ẹ̀ẹ́dì pé gbogbo títà ẹ̀ yọ lọ rẹ̀ tààyàn ní ẹ̀gbọ́n àfáwà ọjọ́gbọ́n yọ àyípe tẹ́ bá mú eṣinṣin tẹ́ ra ojú ẹ̀ báyìí tẹ́ ra ojú ẹ̀ báyìí àkekì ló táyé ni ni àti agbẹ́ ló táyé báyìí tí àwọn mú esin sí báyìí ẹ̀wà ń fi ẹra ojú ẹ̀ ojú ẹran ojú ẹran ojú gbogbo agbára tó wà fún oró kìíní ẹ̀ yóò lọ sí so wọ́n ti kó abẹ́ tẹ́gbẹ́rú testify sí kàtí àmẹ́bí sọ so inú rẹ̀ wáyà àbùdá òd òun náà ni àìpé ìfà yẹ kẹ́kì ọjẹ́ nǹkan tó tẹ́rí pé ì máa dáàbò bóra rẹ̀ yẹn ni pé ì máa wò ì máa wò pé kí ni ó jẹ́ ààbò fún ọbábẹ́wọ̀n nǹkan láì tó lè kó bá ìyẹ́ yẹn ni ó kọ fi chẹ́kì ẹ̀ so náà ló máa fi chẹ́kì ẹ̀ pẹ̀sà àwọn àwọn bàtà bẹ̀rẹ̀ pé ká bẹ̀rẹ̀ wípé ìyẹ́fẹ́ kó lò náà nìyẹn olófin máa chẹ́kì nǹkan yìí torí ẹ̀ kò jẹ́ pé ìyá ẹni máa tì síwájú wọ́n sọ ló fi máa tì yẹn síwájú ònìyàn òun náà ó ń pìṣáàfù nǹkan tó jẹ́ àǹfààní tí ń bẹ lára rẹ̀ tó jẹ́ ìyẹ́ tó jẹ́ kí ni ìwòsàn ó tún bá wọn náà lẹ́kọ̀ọ́ èyàn máa bàbá yàtí máa ń ṣe nǹkan nígbèsè ayé náà nǹkan tó ṣe ọláǹfààní ọwà gbéganù ìdí òwúlò fún ọwá kólẹ̀ ọwá kólẹ̀ lẹ̀ sọ àtàràtẹ́ àtórí ẹ̀kọ̀ọ̀kọ́ láti ìrìn ara ilé so àdísì yìí ẹbá sọ fún wa òun náà ni pé láti bẹ̀rẹ̀ àdísì ti wá òun náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn dókítà àti dókítà ni wọ́n ti máa bára wọn fà á lórí eṣinṣin yìí pé á bọ́lẹ̀ sọ pé eṣinṣin eṣinṣin tó jẹ́ wípé à yóò lọ máa gbé àwọn micro tó so, bacteria yóò lọ máa gbé ìtọ́jẹ́ pé ó kún gbogbo bí yẹ rẹ̀ tí ó máa gbé sínú oúnjẹ fún yàn ẹ̀tún wá ní kí òtún máa ti bọnú ẹ̀ báwo lè bí ètò ajẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun náà ni ó jẹ́ wípé wọ́n máa ní àwọn àtakò yìí àwọn tó jẹ́ àwọn dókítà kẹba ṣàlàyé fún wa wọ́n jẹ́ kó yẹ wá wípé eṣinṣin tí ó bá fi lè bà sínú oúnjẹ èèyàn báyìí tó bá kúrò níbẹ̀ wọ́n jẹ́ kó ìmọ̀ tí wọ́n wádìí ni o wọ́n ní nǹkan tó máa ṣẹ́kù síbẹ̀ yẹn wọ́n ní àwọn bacteria tó máa fi sílẹ̀ ẹ̀lẹ́ wọ́n ní yóò máa pọ̀ sí ni bá dúkó rẹ̀ báyìí wọ́n ní tí ó máa fàárẹ̀ fọ́mí èèyàn wọ́n yóò tún wá máa pọ̀ sí yóò máa pọ̀ sí yóò máa pọ̀ sí tó wá fi ètò òkú mẹ́ yóò máa pọ̀ sí ni wọ́n ní yóò máa lékún sí ni ṣùgbọ́n tẹ́ ẹ bá fi lè tí eṣinṣin yẹn tọnú ẹ̀ padà báyìí gbogbo bacteria yóò sì máa kú lọ wọ́n máa dínkù lọ wọ́n máa kú lọ wọ́n máa kú lọ wọ́n ní àwọn àfáà kan jẹ́ àwọn dókítọ̀ wọ́n ti ṣe ìgbìyànjú lórí àwọn nǹkan àwọn àfáà mi fẹ́ ní mo fi ṣe dókítà èyí tó jẹ́ wípé àwọn náà tún tako àdísì yìí ọ̀nà wo làwọn gbà tako àdísì yìí àwọn sọ fún wa wípé àà àà ẹ̀sọ̀ bá dé ẹ̀mọ́ká ga tó báyìí wípé èsìsì bóòlì làkà ìfìfẹ́ wà fún tí ó jẹ́ pé lọ́wọ́ bá lé nǹkan yóò wà máa mọ ìyẹ́ kan pé ìyẹ́ kan tẹ́gbọ́n òtún síwájú nìyí ìyẹ́ kan tẹ́gbọ́n ọmọ sí síwájú nìyí nǹkan tí ò ní láàká ì ṣùgbọ́n ajẹ́kọ́yá àwọn àfáà rí pé àwọn tọ́lọ̀wọ̀n ọba dá ojú bá ń lọ gbogbo tọ́lọ̀wọ̀n ọba bó oníkálukú òbí ṣègbèsè ayé ẹ̀ lọ́lọ́wọ̀n ọba ti fún un so gbogbo ìjọlọ bá dá pátá ẹyẹn bí ó ti jèmẹ́ta bí ó ti jẹ bí ó ti mú bí ó ti lo láìpẹ́ ọlọ́run bá ti pẹ̀lú àwọn ọmọdé pé kíní kan ò ní láàká ìkómọ nǹkan tó bẹ́ẹ̀ ṣe ní ìgbàdàn yẹ pé àwọn èèyàn yìí wọn máa èkó sí wọn sí wọn so wọn jẹ kó ya pé àdìsí o Imam Bukhari ó gbà wá àìtakò àdìsí Imam Bukhari tó bá gbà wá so torí pé gbogbo àwọn àfáà ní wọn ti kèédé ẹ̀ṣẹ́ sọ àbílù kan péré ló gbà wá àbúrẹ́rà gbà wá sọ fún wa Abu Sa'id al-Khudri bẹ̀rẹ̀ Anas ibn Malik òun náà gbà wá so àwọn dókítọ̀ náà àwọn náà dẹ̀ fi fìdí ẹ̀ múlẹ̀ so látara bẹ́ẹ̀ kí a má dàmú ara ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ olódodo وعن أبي وافد الليثي قال قال النبي صلى الله عليه وسلم ما قطع من البهيمة وهي حية فهو ميت أخرجه أبو داود والترمذي وحسنه واللفظ له sọ àríjì tí a kàtán ọ̀rọ̀ tí a ń sọ lórí òun náà omi tá a jánábà òun ló gbé wa dé gbogbo àwọn àdísì táwọn afọ àkójọ lẹ́sùn tí bá bọ́nú ẹ̀ àbáwọn nǹkan tó yẹ pé wọn ò ní ẹ̀jẹ̀ èyí tó yẹ pé ó ń sàn kò bá omi wa jẹ́ rárá nǹkan tó mọ́ ni wọ́n àkàn lè jẹ wọ́n ni so nǹkan tó mẹ́fì díẹ̀ múlẹ̀ gangan nínú àdísì yìí ó kẹ̀tùn wá pẹ́ẹ́kì abánidébi báàbùlẹ̀ áfínímọ́ wàlẹ̀ áṣìrìbà tàbá fi ń sọ̀rọ̀ nípa oúnjẹ àti nǹkan múmu ó tún wá sọ̀rọ̀ ayé sí gbẹ̀gbẹ̀ tó kàwà gẹ́gẹ́ bí bí òun náà ní pé omi ta fẹ́ lò tí àwọn nǹkan tí ọba fi lẹ́jẹ̀ tó bá bọ́ sínú ẹ̀ kódà kò kú sínú ẹ̀ sọ̀rọ̀ bẹ́ àwọn ìṣoṣo bọ́nú ẹ̀ ni àwọn kankan kú sínú omi yẹn ni èyí ṣe tí omi yẹn ti wá di ẹlẹ́gbẹ̀ẹ́ sọ àdìsọ́ àwájú wa yìí ẹ̀ tó gbà wá òun náà ni àbí wákìd àlẹ́ sí àbí wá kèdè alẹ́ìsí ìkan nínú àwọn sọ̀háábà òun náà ni àti ìkan nínú àwọn sọ̀háábà ni wá kèdè alẹ́ìsí olúgbàdì sí wọ́n àmọ́ aṣọ nípa sọ̀hábí yìí nítorí pé àti ìtàn orúkọ irú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní òjíṣẹ́ ọlọ́run ọba sọ báyìí pé máa kú ti a nínàlbà ìmà wà ìyà àìyà tó ń máwúwa mẹ́yìtùn máwúwa mẹ́yìtùn àwọn mẹ́yìtùn méjì ọkọ̀rẹ̀ kí ni túnmà dí sí òun náà ni pé máa kú ti a nínàlbà ìmà ti ìta bá jẹ́ látara dábà nǹkan bá gé látara dábà tí dábà yẹn ò tí kú agé kìíní ẹ̀ látara dábà dábà yẹn ò tí kú báwà mẹ́ìtùn agbọ́dọ̀ jẹ́ sọ òkú bètè ni àdíṣe ìwà dáadáa nígbàtà abẹ́rẹ̀ sí sára yẹn torí pé àlàyé tí ó wà mẹ́rin ní kọ́kọ́ lè túmọ̀ ẹ̀ ni mo yẹn tá bá gé nǹkan látara dábà kí ni dábà ká túnmọ̀ ẹ̀yọ kan nínú nǹkan tí wọ́n pe dábà kò ibà káàdì olè kọ́kọ́ yé wa náà ọ̀nà mẹ́ta àbọ́nà mẹ́rin oní àwọn pe dábà ọ̀nà kan nínú ẹ̀ ní pé bàyí mọ́tòlẹ̀ àdìhà òun náà ni pé ràkúnmí ràkúnmí màálù àgbò àtàwọn àgùntàn àti ewúrẹ́ ilé àti gbogbo ẹ̀bá hùn ẹsẹ̀ rẹ̀ wá gé àbáwàlá gé àbá gé ike ẹ̀yìn rẹ̀ tó pé àwọn alágbáwá gangan kí ló fà díìsì ó lè kàn tó fà tìrìmìdì ló gba àdíìsì wá pé dáadáa àyòkú tó gbà wá àwọn kan gba ọ̀rọ̀ tí a kà yìí òun ni wọ́n gbà wá so tìrìmìdì òun ló gba àdíìsì yẹn wá ní ti pé bó ti gbà wá ní wípé ànábì gbélú Màdínà àwọn ará Màdínà àwọn máa ṣe tí wọn yóò kàn yẹ̀yìn lẹ́yìn ní àwọn wọ́n lè rí ràkúnmí wọn ike ti sọ lẹ́yìn ẹ̀bá tó wà lẹ́gbẹ̀ lẹ́yìn tó bá àwọn sì lọ bọ̀ jẹ wọ́n jẹ́ ìtìsí wọn àwọn ewúrẹ́ wọn náà wọn a máa gé nǹkan lára rẹ̀ níbi ọwọ́ òru rẹ̀ ó gé bí irú rẹ̀ àní nírú mọ́ ó gé alẹ́bá ó sì lọ bọ̀ jẹ so ìlú rẹ̀ ó sì para sọ́jú para yọ́ para sínú para para bí ti bá wọn nìyẹn àríwá kí tí wọ́n bá ti gé látara kí ni o látara ẹ̀rẹ́ ẹ̀dúgẹ́ ti báyìí hmm wàyí àjà tẹ́ran yẹn ń sẹ̀mí ẹgbẹ́ tó bá kú èyí ó ge ìrú rẹ̀ èyí ó ge àpàgbà bá ti kú dá bá ti dú àájẹ àpáta bá gbé ń gbàdá ti dú àlẹ́kọ̀ọ́ ni ni àájẹ ìrùta bá gbé ń gbàdá ti dú súnmọ́ àwá ti dú akàn bú hàn tàbá àrẹ́bí ni ọwọ́ àmì ètò òkú gbèsè oníkan tó kéde ọ̀rọ̀ ìtẹ́ yẹn jẹun ìka máa jẹ ṣùgbọ́n ẹgbẹ́ mi sì rẹ̀ àádùn sàlàyé ẹ̀jú bá lọ gbà sí àbáńtẹ̀síwájú. sọ ẹ̀ẹ́dọ́gba àdìsí náà wà àdìsí náà kákọ́ sọ̀rọ̀ ẹ̀dọ́kọ́ gbà wá ká tó wá sọ̀rọ̀ bí àdìsí bí àwọn àfáà ti sọ̀rọ̀ àbúwákìd aláìsì àbúwákìdì aláìsì ẹ̀sán pè bẹ́ẹ̀ kí ló tàbí pè ní aláìsí wọ́n tàbí kẹrì ìdánáwò ní bá ní amir bunu lais àwọn arankan ní jẹ́rẹ̀ bàbá bàbá wọn wọ́n jẹ́ amir bunu lais wọ́n tàbí pè ní àwọn aláìsí ó kọ́ tí ẹ̀dọ́gba júmọ̀ sí ní àbúwákìdì àwọn afáwà ń wókọ ẹ̀ káàkiri wọ́n fún aláwọ̀ orúkọ tó pọ̀ wọ́n orúkọ tó gbajúmọ̀ jù táwọn àmàkò lè jẹ́ òun náà ni alẹ́hárífú bọ́nà Awf alẹ́hárífú bọ́nà Awf wọ́n ní orúkọ tó gbajúmọ̀ sí Abu Waqid tó so náà mọ́ tó lè sọ pé orúkọ tí ó lè jẹ́ nìyẹn sọ̀ọ̀sọ̀ àbíyù yìí ó gba ìsìláàmù aslama kọ̀dí mọ̀nù ó ti gba ìsìláàmù ti gbẹ́ ti gbẹ́ ọ̀nà méjìlá ọ̀tún wá lórí pé gbígba ìsìláàmù ẹ̀ àwọn kan sọ pé ó ti gba ìsìláàmù ó dẹ̀ bá nàbí jagun bátírì àwọn kan ní rárá ìbánàbí fẹ́ gba mẹ́kà lọ́dún ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni ó ló ti gbé kí ni òun ẹlẹ́kẹjẹ ti ní so òun ní ó tó gba ìsìláàmù so ìyẹn àwọn kan sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀rí tó fìdí múlẹ̀ onáàrí tó ti gba ìsìláàmù tipẹ́tipẹ́ ó dẹ̀ jagun bádírì pẹ̀lánàbí ìlú Madina ló dẹ̀ ń gbé ṣùgbọ́n gbà tó yá ọjà ní kó lu Madina nígbà tó ní kúta àwọn sàbá ń jáde kó Madina ọwọ́ ajáde wá sí Maka oko Madina Madina ló gbé oko èyí ẹ̀ tó máa kú oko Madina ó wá wá sí Maka Maka ló wá wà so odidi ọdún kan zuwa maka kó tó wá kú 68 kú ní sáátà 68 ìjìrà so òun ló gbà ní ìsìtò wà wájú wa yìí òun ló gbà wá ṣùgbọ́n òun nìkan kọ́ ló gbà wá ọ̀rọ̀ títí ẹ̀ tó fi gbà wá òun lè sọ̀hábà mẹ́ta òun ló gbà ní ìsìtò wà ẹni àkọ́kọ́ òun náà ni àbúwá kí ìsìtò wà wájú wa yìí ẹni ẹ̀kejì náà ni Abu Sa'id al-Khudri ọ̀nà gbà wá ẹni ẹ̀kẹta ọ̀nà ni Ibn Umar ọgbà wá ẹni ẹ̀kẹrin ọ̀nà ni Tamimu ad-Dari àwọn mẹ́rẹ̀ẹ̀rin àwọn ni wọ́n gba àdísì yìí wá fún wa so àdísì náà wá gbà fún wa nínú àdísì ìpele tádìsì máa ń jẹ́ ìpele kan nínú ìpele mẹ́rin òun làdísì máa ń jẹ́ ọ̀nà tí mo lè gba tètè ṣàlàyé ẹ̀mù rẹ̀ àdísì kan wà ó lálàáfẹ́ àtẹ̀yẹnyẹn lórí àkà nípa ìṣinṣin nísìn ó lálàáfẹ́ àtẹ̀yẹnyẹn tẹ̀yẹnyẹn àdísì kan yẹn àdísì ẹlẹ́ẹ̀kẹ́ ni àdísùn sọ̀híhùn ó ní àdísùn sọ̀híhùn àdísì ẹlẹ́ẹ̀kejì ó lálàáfíà onípele onípele àdíṣòrò àsànù onípele àdíṣòrò àsànù àdíṣòrò ẹgbẹ́ ó lálàáfíà gbogbo àwọn afáàgbà pé ó lálàáfíà àdíṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta wá ní àdíṣẹ́ ọgbẹ̀ ní dọ̀ ìlú àdíṣẹ́ ẹgbẹ̀ ní dọ̀ ìlú

àwọn méjèèjì wọ́n wà ara wọn lọ́wọ́ wọ́n wà ní àdísì ẹ́ tí wọ́n áṣàdó lè gọ́ọ̀lù ìwé làdísì wọ́n àwọn ajú wọ́n àwọn kan gbà pé áṣàdó ni àwọn kan gbà pé kí ni wọ́n áṣàdó tó gbé lọ́dọ̀ tìrìmìzì ẹnìkan wà bẹ́ẹ̀ sán pé ní Abdurrahman ibn Abdullah ibn Dinar so Abdurrahman ibn Abdullah ibn Dinar àwọn afá kan gbà pé ẹni yìí àwọn ọ̀gbá wọlé ó lẹ àwọn kálẹ̀ sọ wípé ẹni tí ò lẹ́ni mọ́ bùkọ́rí dẹ̀ lórí nínú bùkọ́rí láti lè fi sẹ̀rí sọ̀rọ̀ náà kan gbà wípé mẹ́rin bùkọ́rí lórí ẹ̀ táàbá kí ni ọ àṣàyàn àdọ́wà pè ní dọ̀ yìí ìbádú tó wá rí dọ̀ yìí fún nítorí kí ni o tó tó rà lọ́wọ́ torí ẹ̀lú jẹ́ tó wá jẹ́ kí ni ọ àṣàyàn níwọ̀n bá tó lè gbà yé àwàta lẹ́ẹ̀lẹ́ òmìnira so gbogbo àwọn iṣẹ́ ènìyàn tí wọ́n gbà wà pátá yanyan wọ́n rara wọn lọ́wọ́ tí gbà wọn àwọn sọ àbí yìí wáyé kí asan lè jẹ́ ní ètò òkú sọ àdífì ẹ̀ asan asan lẹ́gbẹ́ ìlú nítorí wípé ṣé ènìyàn gbà wà ọ̀pọ̀ dáadáa wọ́n lè ràn ara wọn lọ́wọ́ ẹ̀jẹ̀ jẹ́ so àsọ̀mà pé àdísì yìí àdìsàn kan tí ó ṣẹlẹ̀ fún wa tó fa sábà bí àdísì àti ṣàlàyé ẹ̀ fún wa so àdísì yìí àbá nínú Abu Daud àbá nínú eh, Tirmidhi àbá àdísì nínú Al-Hakim àbá lọ́dọ̀ ẹ̀ mùsùlùmí mọ́mọ́ ahmad nínú àwọn ìwé àdísì tí a ti lè bá àdísì nìyẹn ẹ̀wà rí kí làdísì wá sọ fún wa ó ní ma kú ti á nílẹ̀ nípa ìmọ̀ wàíyá àìjà mọ́ tó ọ̀nà méjì ni àwọn onínáàwù ní ẹ̀nẹ́gbà fojú wo mọ́ yẹn àwọn kan ní ni àwọn kan sọ wípé mọ̀sùlíyà ni fún àwọn àtàjẹ́ oníkéúdé tàbá sọ pé mọ́ tó jẹ́ ṣẹ̀mtíyà ni pé èyíkéyìí tá a bá gé lára ẹran sọ tágbàbá pè ní mọ̀sùlíyà ní bá túnmọ̀ sí pé ìntàgé lára ẹran ìntàgé lára ẹran tí sì ń òkú ni o fàtọ̀wà mẹ́rin a máa wá síbi mòsúlí tí mòsúlí bá ṣe sọ di ṣẹ́rìtì tó wá túnmọ̀ ògúnmù tó wọ́n máa ń kọ́ wá mẹ́ wípé mòsúlí yẹn dandan lójú ẹ̀gbọ́dọ̀ wà níwájú a máa jẹ́ wípé dandan ni kí ó wà ní iwájú so látara bẹ́ẹ̀ ọ̀nà méjèèjì tí àwọn afá àwọn àtúnwẹ́gbà mẹ́rin nínú kífà yóò jẹ́ fáwọn àlùwà kí a tún kì í jàwá bí ọ̀ ó jẹ́ fáwọn tó jẹ́ tó jẹ́ àlùwá kí á fi kọ́ bá rí sínú ọ̀run àṣàṣù نعم ما قطع من البهيمة من البهيمة وهي حية وهي حية فهو bàyímà ìwá ni àwọn afáwà wí kí ni túmọ̀ àwọn kan sọ wípé ìtumọ̀ bàyímà òun náà ni gbogbo ẹranko tó bá ti lẹ́sẹ̀ mẹ́rin òní ọmọ túnmà bàyímà ó ń gbórí ilẹ̀ ẹlẹ́ ni o àbò ń gbé ni àwọn kan ní rárá tí ó máa túnmọ́ àbà ìmá kúlù ayé lámùjùmọ̀ yìí gbogbo ojú bá ti ń sẹ̀mí láyé lámùjùmọ̀ yìí tí ó lè ṣe bẹ́yẹn ti ń ṣe gbogbo ojú bá ti ń sẹ̀mí ẹ̀kọ́ ti ti pọ̀ síwáwọn tí ó lè ṣe bẹ́yẹn bá ń ṣe ẹlẹ́ẹ̀kẹta ọ̀dọ́dí pé àwọn tá a kàálẹ̀ lẹ́lẹ́kan yẹn tàkùnmí gbogbo àwọn tá a kàálẹ̀ lẹ́lẹ́kan yẹn ọ̀lẹ́lẹ́kẹta so ìgbàgbé ẹlẹ́kẹrin ni pé àwọn jẹ́ sọ wípé gbogbo ìdí bá ti ń sẹ̀mí onígbà nínú pẹ̀lú ẹ̀ wọ́n kàn ló kẹ́límọ́tù bà ímà ọmọ ẹ̀rọ lè jẹ́ dábà wọ́n kàn ló kẹ́límọ́tù bà ímà ọlùní wọ́n kàn ló kẹ́límọ́tù bà ímà kọ́kàn jẹ́ àpéjúwe lásán ni ṣùgbọ́n tí ọ̀rọ̀ torí ẹ̀ tí àdìsí torí ẹ̀ sọ̀kalẹ̀ nìyẹn lólékórí bẹ́ẹ̀ wípé ẹ̀rọ táwọn ẹbí ní ẹ ló ṣèdájọ́ nínú pé ó kúmù yẹn máa jẹ́ gbogbo ní oúnjẹ lórí bá bá gbé lọ sóbi ẹran tánà bí rí nìkan ló ṣe dàjẹ́lé lórí àmì ní wàhálà kankan náà ti sì yẹn ju pé ìta bá gé lára àwọn ẹran tí mo dárúkọ yẹn màálù ní ràkó ní gbogbo àwọn tó ẹran táǹjẹ tó wà lórílẹ̀ táǹjẹ ẹran tó wà lórílẹ̀ lásán táǹjẹ yẹn ìta bá gé ń bẹ̀ tí ẹran yẹn sì ń sẹ́ẹ̀lì omi wípé kí ní ẹ àgbọ̀dọ̀ jẹ́ ohun ìtàbí ohun tí wọ́n dáwà nílé gbé sí pé àtìtọ́ wà ní omi àtìtọ́ wà nínú orílẹ̀ àbí gbogbo ìjọba gbogbo tó bá jẹ́ pé kò kò ìṣẹ́yàn àbíkánúkò èèyàn ma ó ti máa di àlẹ̀ àmú àlìmàṣòrò ìyẹn ni pé kò lè kó gbogbo wọn sínú tẹ́yẹyẹ ìta akọ́ túnmọ̀ ẹni òjò sí wà lágẹ̀gẹ̀ wọ́n lè kó gbogbo ẹ̀ tẹ́yẹyẹ kò lè kó wọn sínú ọ̀tọ̀ ní bá ti túnmọ̀ àdìsì lára nǹkan tí bá ti ní kíkiri ẹni tá a bá gé lára rẹ̀ tí kìrí yẹn tó dẹ̀ mí ẹni yìí òun sẹ́ni awá gé kìrí yẹn lára rẹ̀ fàwúwà mẹ́ìtò á ní pé fàwúwà kà mẹ́ìtà ti á lọ wò pé tí kìrí <laughs> yẹn bá kú báwo ní ti máa rí tí kìrí yẹn bá kú báwo lọ rí lọ báwo ló ti máa rí sọ tó bá kú báwo ló ti máa rí lápẹjọ ní ẹja tẹ́ bá gé nǹkan lára ẹja sẹ̀gbẹ́já mínú tẹ́jà bá wá kú tẹ́jà bá kú wọ́n lè jẹ́ àbá nìjẹ́ a lè jẹ́ omi ìwì pé táà bá mú ẹja táà sáládà tẹ́gbẹ́ àkànjébì kan lára rẹ̀ táà sì gbà pé ẹja yẹn òkú ẹja yẹn òkú ẹja yẹn ètò kú mẹ́ta mú yẹn a lè fi jẹ a lè fi a lè fi jẹ ṣé nìjọ <laughs> a lè fi jẹ torí pé kí wọ́n sọ máa fi ẹja ìta àgbémẹ̀ ní tó mọ́ ní sí ẹ̀ wọ́n sí mẹ́ tó mọ́ ní bá ti ń gbé ní omi tàgbé nǹkan lára rẹ̀ kódà kó tún máa nífù kó máa kọ̀ntínú ìgbésí ayé rẹ̀ alẹ́tọ́ àti kí ni ọ alẹ́tọ́ àti ṣe so ọmọ ènìyàn tàbágé nǹkan lára ọmọ ènìyàn nǹkan tó mọ́ ní ìdọ̀gbà ọmọ bí kẹ́ ìwọ̀n tó bá máa lálẹ́ jẹ́ àlẹ́ ìkọ̀tún lára àdájọ́ táwọn afáwà ràn wá lọ́wọ́ ọmọ ènìyàn ẹnìkan jẹ lọ́wọ́ ọwọ́ tí wọ́n gé wọ́n ní kírun sí láàrùn wọ́n lọ bò mọ́lẹ̀ yìí nítorí kí ló jẹ́ bẹ́ẹ̀ nítorí tó ní ọwọ́ ti kú ọwọ́ yẹn ẹnìkan àárí bọ́dí rẹ̀ bóyá ẹsẹ̀ kan lárí làbá kírun sí la làbá sí ìgbàdí ó ti tẹ́ ọ̀dáṣùn tí àtúnrí ti wájú díẹ̀ làbá tó rẹ́sẹ̀ kejì ààrí kírun sí ẹ̀ láàmá àlọ́rùn mẹ́rin ọ̀dá àpá wọ́n sọ ìlú wọn so látara bẹ́ẹ̀ a mọ̀ nǹkan tó ọmọ èèyàn mọ́ tápà rẹ̀ bá gé báyìí ẹja tẹ́ máa gé nǹkan lára rẹ̀ nǹkan tó mọ́ ni nígbà tó mọ́ yẹn yàtọ̀ tó ara rẹ̀ nínú méjèèjì ni ẹja ènìyàn àwọn gbogbo wọn dábàá kó sí gbogbo nǹkan tí wọ́n á tó yàtọ̀ sí èèyàn àwọn eṣinṣin àwọn nǹkan tata tàbágé nǹkan ní ara rẹ̀ nígbà tó ń sẹ́mi lọ́wọ́ ó jẹ́ kí ni ó jẹ́ nǹkan tó mọ́ tóbi tó bá kú tán náà kò ní ìdíkà jẹ alẹ́jẹ́ abálẹ́jẹ́ tó kọ́ ìdá nìyẹn ọ̀sán máa fi kọ́ ìdá tó ámà àwọn ẹranko táàjẹ́nu lè rìn àwọn ṣùgbọ́n rẹ̀ báwọn tàbágé nǹkan lára wọn tàbí lè ṣùgbọ́n àlàyé mi ti yé báyìí sí wa pẹ̀lú àdìsí yẹn so kílẹ̀ sí wa so òun yẹn kó kílẹ̀ sí wa náà so àdìsí yìí ètò ń ṣàlàyé fún wa òun yẹn so tó bá ti kílẹ̀ sí wa báyìí àti màgádìsí fàwúwà mẹ́rìtùn so alikani mẹ́jìtùn àwọn mẹ́rìtùn àwọn mẹ́rìtàtùn so bitafif bitafif àti ìtẹ̀ṣìdì ṣùgbọ́n lọ́mọ́ tàfífù lọ́wọ́ àkà so ọlọ́tara bẹ́ẹ̀ káàkà pẹ̀lú gómìnà ṣẹ́dá kàkà ní mẹ́ìtùn àwọn mẹ́ìtàtùn méjì lọ́wọ́ ìwáyà kan wà mẹ́ìtùn mẹ́ìtàtùn so mo rò pé àlàyé tí mo ṣe yìí ó ti clear sí wa dáadáa níbi kí a máa dààmú ara wa ṣùgbọ́n wọ́n wá ń sàlàyé lára ẹranko àwọn ẹranko dá ń sọ yìí táa bá rí mú láàrin àwọn ẹranko dá ń sọ yìí a ní sọ pé kìí ṣe nǹkan tó mọ́ nǹkan tó mọ́ la máa kà sí lápèjúwe adìẹ ní ìsìn àtúyẹ́ rẹ̀ ìyẹ́ rẹ̀ gẹ́gọ́ mọ́nu torí pé ààgé mẹ́ran ìjẹ́mi tún lè wù jáde ní títà àti gúnyẹn tàbá fi lè bù mọ́ bí ẹran máa kí ní ẹ̀rọ jìdí mọ́ rẹ̀ ẹran tá a fi mọ́ yẹn lórí bó ti gbogbo yóò jẹ́ rẹ̀ so àwọn ẹran náà tá a bá fa irun ara wọn tí èyí pé abù mẹ́rin irun ara wọn yẹn irun tó wà lára wọn ẹ̀mọ̀ irun máa wà lára ẹran bá irun tó wà lára wọn yẹn nǹkan tó mọ́ ni tó gbé àbúwọ́ kí ni ó ìsàlẹ̀ lọ́dọ̀ àdìbò ọ̀sẹ̀lẹ̀ nǹkan tó mọ́ ni tó kílẹ̀ sọ àdìbò nǹkan tó mọ́ ni nígbàdá àti ìbúwọ̀ sálẹ̀ kí ni kan tó wá wà tọ́nà abẹ́ sàlàyé fún wa o ní a ń pè ní fa arọ́tìlì mísìkì fa arọ́tìlì mísìkì so ẹran kan wà ẹran ìgalà wọ́n máa ń rí ẹran ìgalà nílẹ̀ India ilẹ̀ India ló pọ̀ sí gẹ́gẹ́ báwọn afá àti sọ fún wa ara rẹ̀ náà tí wọ́n lọ́fíńdà àlèmẹ́sìkù ara ẹran àgàlà yìí nílẹ̀ India o ni wọ́n ti ń yọ kí ni o lọ́fíńdà àlùmísù gẹ́gẹ́ bí àwọn àfáà gẹ́gẹ́ bí ọdún ṣàlàyé wọ́n jẹ́ kó yé wa wípé ẹran yìí kí ní ẹ ó so sí lára ni níbi inú rẹ̀ ibẹ̀ náà ni àlùmísù yẹn ibẹ̀ ni ó so sí so yóò so sí lára ni tó bá ti so sí lára yóò wà fúnra ara rẹ̀ náà ni o sọ wọ́n jẹ́ kó yé wa sọ wọ́n jẹ́ kó yé wa wípé yóò so sí lára yóò wà di nǹkan ló ṣe wípé yóò wà jábọ́ ní ara rẹ̀ ara ti ẹ̀rẹ́ tó wá òṣùgbọ́n wa wọ́n jẹ́ máa ń gé náà kó lára rẹ̀ àwọn tó bá fẹ́ lù tó látara bẹ́ẹ̀ àlèmísì gílẹ̀ ní nǹkan ló dẹ̀ mọ́ ni ẹran sí ni ẹran àgbẹ̀ ìtàn ìrìn jẹ tó jẹ́ pé okó ẹran tó jẹ́ ẹran ìgbẹ́ náà tàbí jẹ́ kán ní kájú okú sínú so látara bẹ́ẹ̀ òun náà ní pé wọ́n ní nǹkan tó lẹ́tọ̀ọ́ ní òun dàbí ìgbà tí adìẹ yẹ yìí so látara bẹ́ẹ̀ nǹkan tó má òun náà ní fárọ́ tó ẹgẹ́ bí àwọn afárá kẹ́lẹ́ èyí tó tó jẹ́ pàtàkì níbi bí ìfẹ́ pé ó ṣe pàtàkì tí a tún gbọ́dọ̀ mọ́mà òun náà ní wípé àwọn ẹran tá a fẹ́ sàlàyé fún wa yìí ọ̀nà méjì la fẹ́ fi gbà sàlàyé ẹ̀ òun náà ní tẹ́ ẹran tó dẹ̀ṣẹ̀ ló sàkúté ó ṣe é ṣe kọ́ jẹ́ wípé ẹran tó dẹ̀ síbi sàkúté yìí ó ṣe bí sí láìsí ìgbà tó dẹ̀ síbẹ̀ torí pé o lè mọ́ padà bá mọ́ tí ó ti kú ọwọ́ adẹ́sẹ̀nù tàkúté ẹsẹ̀ ló mú ẹsẹ̀ rẹ̀ jìnà tàkúté ẹran sì lọ tó o bá mẹ́fẹ́ ẹran yẹn lọ o lè jẹ ẹsẹ̀ tó wà lórí yìí ọ̀dọ́ ìgbò bá gbára rí pé ẹran yẹn ti kú olójú ni olùgbẹ̀ ẹsẹ̀ tí ó kàn mọ́ ẹran tàkúté lẹ́yìn wá gbà náà ẹran kò bá jẹ ẹran núgbó kò bá jẹ ẹran màálù àti rákùnmí ó wá yàwìrì ó yarí ẹran rákùnmí yàwìrì tó bá yarí bó ti yarí ẹ àyàn bá lọ ìwọlọ́wẹ́ oh, sá lọ ìrìn ẹjọ ọjọ́ ọjọ́ sá lọ láíláí nàbà kó dà jáde nàbà kó gbẹ jáde nàbà ń sáà so ẹran wa ń bọ́lẹ̀ ní ara rẹ̀ ẹran kí ẹ̀rẹ̀ bọ́lẹ̀ ẹran bọ́lẹ̀ lára rẹ̀ ẹran yìí ni wọ́n fi ń sa yìí tí a bá sa ẹran bẹ́ẹ̀ tó bá fi kú ẹran tá jẹ yìí tí kò gbà fún akápá òun kò gbà fún akájú òun afẹ́jú ẹ̀sìn ní ajẹ́ tí kò good, good. <laughs> ọlọ́run jẹ́ pé mọ̀rọ̀ pé àlàyé tí mo sọ yìí mọ̀rọ̀ pé ó máa yé wa dáadáa àdísì kan wà ní Bukhari òun náà ni àwọn àfáà fi sàlàyé fún wa àdísì rọ́fì ibn Khadij ó láwà pẹ̀lú àdísì sọ́là ní ziri ulaifa ní ziri ulaifa ràkúnmí kan fanadaba irun ràkúnmí kan bá yáwé ìtàn àwọn sábà wà wọ́n wọ́n láàfin mú eléyìí ọkùnrin kan ló kó ọ̀fà já ló bá kó ọ̀fà ló bá kó jáde ló bá ń ta lọ́fà wọ́n sá mú balẹ̀ tóbi rẹ̀ bá ti mú balẹ̀ tán sọ ìṣọ́nà máa sọ fún wa wípé tẹ́ ẹ bá ti gbẹ́ran fẹ́ ya wèrè báyìí àtináwó bí àkàrà báyìí bẹ̀rẹ̀ fún mi ẹ mẹ́jọ lọ wọn ló fẹ́ ya wèrè tẹ́lẹ̀ kó fẹ́ ya wèrè tó fẹ́ sá lọ́mọ yín lọ́wọ́ so tẹ́ ẹ bá rí báwọn nígbà náà nìkan ní sáwọnú gbóòsùn wẹ́rẹ́ ìsìn kò sí tó fẹ́ sá lọ wọ́n padà rí so ilẹ̀ olùsáwọ́ gbogbo tí wọ́n sì máa wá káàkiri so tí wọ́n bá ṣe báyìí tó bá fi lè kú jíjẹni náà mọ̀rọ̀kú kílẹ̀ tí wọ́n báyìí so ilé nìkan tí àdísì yìí nìkan tí wọ́n fẹ́ kí agbóyé láti náà àdísì rẹ̀ so àdísì kọ́ ìdà kan ni tí àwọn àfáà ti gbé kalẹ̀ lẹ́ so a máa wò pé òun jẹ́ bá ti gé látara nǹkankan kí ní yìí tó bá kú báwo ní tí okùn tó bá kú ó lẹ oṣù máa rí so ọlámàlò ìlọ́kẹ́ gbọ́n dúró so a wà pé tó bá kú ní okùn ìlọ́kẹ́ bọ́ọ̀lù máa rí so láti fún ní ìdájọ́ tàbá ti fún ní ìdájọ́ òun náà ni ó máa jẹ́ nǹkan tá máa rọ̀ so àwọn afáàsọ fún àrí pé báàbù àti ìmọ̀ àti báàbù sharab òun ló yẹ kí àdísì ò ti wá ṣùgbọ́n ọ̀rọ̀ omi là ń sọ ìyẹn ni pé irú ẹran yẹn tàà gé yẹn lára ẹran tàà sọ máa rí pé àlẹ́tọ́ àti jẹ́ tó wà bí lè bọ́ sínú omi bá ẹ̀gbìn kọ̀bọ̀rọ̀ wà lára wa gbàrà fẹ́ kírun ẹ̀gbìn ni so ẹ̀yẹ tó wà lára rẹ̀ ẹ̀gbìn ni tó kí ẹ̀sọ́ àní ti báyìí tó kọ̀bọ̀rọ̀ ká sọ́lá kọ̀bọ̀rọ̀ fi kí àwọn kẹta fẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ tó fi kọ wà ní àdísì so nǹkan tí ó fẹ́ sàlàyé fún wa màmá lu láàrùn kákan sọ ìbẹ̀rẹ̀ ìta fẹ́ bọ́ sí sọ a máa bẹ̀rẹ̀ sí ká akọ̀rọ̀ sọ bẹ̀rẹ̀ rẹ̀ tó ní pẹ́jọ́ ti lọ báàbù àníyà sọ akọ̀rọ̀ sọ̀rọ̀ yìí nípa ìbẹ̀rẹ̀ rẹ̀ sọ àdísì ní òkú tí a máa sọ fún wọn so báàbù àníyà báàbù mi làbọ́ sí àdúgbò ní ọ̀rọ̀ omi wọ́n ṣàlàyé omi fún agbógbó omi tá a lè máa lò tójú omi tó mọ́ tààlì ìṣàlùwàlá tààlì ìrìnàbí wẹ̀ bí omi ó ti rí nǹkan tó lè jẹ́ gbò tó lè ba omi jẹ́ àwọn nǹkan gbogbo ẹ̀ náà wọ́n dọ́gbọ́n ṣàlàyé fún wa láti gbogbo báàbù báàbù dáwà bọ́ sí ni báàbù lẹ̀ áníyà kí náà pè ní áníyà ẹyọ kan rẹ̀ ní ìnáàkù òun náà ní fẹ́zù òun náà ní abọ́ tààfẹ́ lò ó lè wá mọ̀ jẹ́ abọ́ nǹkan tá a lè bomi sínú ẹ̀ tó ní ó dùn nínú ẹ̀ ọ̀nà tẹ̀lé ìná tá a lè gbóúnjẹ sínú ẹ̀ tó ń jẹ ó dùn nínú ẹ̀ ọ̀nà tẹ̀lé ìná nǹkan yìí lè fi dé so a níyà wà ní jámù ẹ̀ onáàbí ní jámù àwa ní oṣù ní jámù mi ẹ̀lú yẹ́ pé àwọn àpá àwọn àtẹ́bà ní sọ̀rọ̀ omi tán òbí kí òun náà ní ká fi bu omi tó gbé èyàn lè fi nǹkan bú omi tó pé omi yẹn ò sì ní jẹ́ nǹkan tó mọ́mọ́ ò wọ́rọ̀ bíbo rábílẹ̀ bíbo omi báyìí àwọn ẹranko àbìjà awọ wọn kéèyàn wá lọ yọ pé òun lè fi ṣe bí nǹkan lẹ́yìn lè bomi sínú ẹ̀ ní àbomi sínú ẹ̀ yóò bomi ẹ̀ jẹ́ tó ti ẹ̀gbìn so ìyẹn ló fi jẹ́ pé wọ́n ní láti kọ́ wa ní àwọn tá a máa bu omi sínú ẹ̀ tó pé omi ò lè dá dúró ó gbọ́dọ̀ ní kí ni ọ nǹkan tá a bomi sí nínú ìgbọ́wà lẹ́nu táàpù táàpù náà bá gbómi jáde ni so torí pé kí yẹn jẹ́ irin tó jẹ́ táàpù tó jẹ́ irin òun ló jẹ́ kó jẹ́ yí pé alẹ́ fún mi yẹn ṣàlùwàlá kẹ́nìkan bá lọ fi gold tó lọ fi fi táàpù ó lè ká mọ́ ìdíkẹ́ ká mọ́ fi ṣàlùwàlá ó lọ fi sílíbà ó fi ṣe táàpù ó lòun lówó lọ́wọ́ ó lè ẹ̀mẹ́ fi ṣàlùwàlá ó ẹ̀mẹ́ fi ṣàlùwàlá ó àkẹ́kẹ́ fẹ́ ṣàlàyé fún tó ló jẹ́ pé ẹ̀sí ó sàlàyé gbogbo rẹ̀ ló sàlàyé fún wa kí la gbọ́dọ̀ lò láti fi borí kí la lè lò láti fi borí so èdá àlè lò yẹn ó kéré èyí tá a lè lò ó pọ̀ sílẹ̀ ẹ̀sìn ó wà á rọ sàlàyé pé eléyìí lẹ̀ lè ṣe kí ni o lẹ́ẹ̀ lè lò tí bá gbọ́n gbọ́dọ̀ lè lò fún yín ìyókù tẹ́ bá ti rí ẹ máa ṣe kí ni o ẹ máa lò ó ìyẹn lè sì máa sàlàyé fún wa òun ló fà á tó fi jẹ́ pé báàbù tó wà níbí òun náà ni àwọn àfáà máa mú wá lẹ́yìn kíni ọ̀ lẹ́yìn ọ̀rọ̀ mìíyà wọ́n mú wà sàlàyé fún wa tàbí ó yà pípẹ́ wá sí ibi àti ìmọ̀ torí wípé bá àti lè fi sàlùwàlá agbẹ́nubá ní ká má fi sàlùwàlá ká má fi bomi dá fi wẹ̀ ká má fi wẹ̀ bẹ́ẹ̀ náà láà fi jẹun bẹ́ẹ̀ náà láàlẹ́ ju múmú ààrẹ́bí táwọn kẹ́kẹ́ míì náà bọ̀ wọn náà bá ń ṣe láyé àwọn ààrẹ́bí dé bí gọ́dà bí sílá ti wà yẹn ààrẹ́lò fún kankan àtọkùnrin wa àtobìnrin wa ààrẹ́lò àyàfàwọn obìnrin nìkan wọ́n kà fún wípé ẹ̀sì ọ̀ṣọ́ pẹ̀lú pé kí wọ́n lo ìyẹ̀rẹ̀ tí lẹ́gbẹ́ àwọn èèyàn fẹ́ káwọ ọkùnrin kálíbà máa tún ní àǹfààní dáadáa látara ìgbádùn ilé ayé ọ̀nà ìṣẹ́bẹ̀ so látara bẹ́ẹ̀ báàbù yìí tó fẹ́ sàlàyé fún wa òun so náà láàmà kọ̀ntínú fún wa ní ọ̀sẹ̀ so ibi náà ni a ti dúró abẹ́rẹ̀ àwọn àdìsí yẹn àdìsí mẹ́jọ òun náà lọ́wọ́ àwọn báàbù yìí gẹ́gẹ́ bí àwọn apá ti sọ àdìsí mẹ́jọ òun náà nínú ìwé orin wọn máa ka ìtàkùkà fún wa nísìnyí wọn máa ka fún wa. àrí àwọn rẹ pé ìgò tó wà nínú àdìsí yìí wọ́n ti bá wa sọ di orin tẹ́gbẹ́ yóò tún jẹ́ kó tún lè rọ̀ wá dáadáa sọ láti wá ka ìwọ̀nba nǹkan tá a kà ní ìsìn kí ni wọ́n sọ fún wa nípa rẹ̀ nínú orin لنا حلال وعبد في الإناه lànà àlálù wáàzù bá agbófinrin iná àlàṣàbí òkè máa hù kọ́dé bá yíyá náà. Àwọn náà wọ́n ṣàlàyé fún wa wípé wàdùbáàbù ìdíbàdí máa bẹ̀rẹ̀ nìyẹn sọ eṣinṣin wọ́n ṣàlàyé fún wa wípé eṣinṣin fílì ìná ìtóbá tó wà nínú abọ́ tàà fi tọ́yẹ́ pé ó bọ́ sínú kílẹ̀ abọ́ ṣìlì iná aláṣàrọ̀ lórí kàtàfẹ́ mú tó gbé múmú náà lọ́wọ́ àmì àdíjẹ́ ikú mú abẹ́ ó sàlàyé fún wa àti nǹkan dáa fẹ́ jẹ tó dẹ̀ jẹ́ nǹkan tó wà máa ihun nǹkan tó sàn gẹ́gẹ́ báyẹ̀ nǹkan tó gbẹ ẹ̀rẹ́nìsìmọ̀ àsàlàyé fún ọbẹ̀ ọkọ̀ sínú nǹkan múmu ni nǹkan jíjẹ ni nǹkan dáa fẹ́ lò náà ni nǹkan dáa fẹ́ lò tó bọ́ síbẹ̀ tó jẹ́ nǹkan tó sàn sọ wọ́n sàlàyé fún wa yí okùnmú ìdájọ́ rẹ̀ sínú ọkọ̀ di lórí ó ti jẹ́ nǹkan tí wọ́n ti sàlàyé fún wa wọ́n ni òkú máa wúkọ́ ní bàjẹ́nà wúrọ̀ sóòrò là so ànábì sàlàyé ìdájọ́ rẹ̀ náà. bí máa annahu yóò máa tuntun náà mú ṣàrẹ̀ òun wọ́n ní kí dá máa ṣe náà ní pé yóò bí mọ̀sù àtìbọnú kìíní yẹn àtìbọnú tó sàn yẹn àtìbọ̀bẹ̀ tàbá tìbọ̀ tá súnmọ̀ wọ́n ní ká díẹ̀ káàfẹ́rẹ̀ torí pé ọbẹ̀ o afẹ́ kó tún jẹ́ pé gbogbo àrùn yẹn pẹ́lẹ́ pé ìtójá láti o yóò tẹ̀lé sílẹ̀ torí ẹ̀kára pẹ́ díẹ̀ káwa yọ káyọ sọnù sọ̀lẹ̀ ikmatin nítorí pé ọgbọ́n kan bẹ̀ẹ̀bẹ̀ ikma yẹn náà jàlá ipá ọgbọ́n wisdom kan wà bí àìndì ẹ̀ òun náà jàlá ipá wípé èyí alákọ̀ọ́kọ́ kí lọ́wọ́ abẹ́ o tó bá ń tì síwájú àrùn ní ìyá ẹlẹ́gẹ̀ẹ́jì òun náà ní kí ló fi ìwòsàn kí náà fa àrùn yẹn òun náà ní pọ́ńtì òun náà pè náà wọ́n ní bàjánà á alìmọ̀ṣàgìrì kí ni yóò ká sọ fún afẹ́ nìsín ọlọ́run ọba àtànẹ́bì tí wọ́n jẹ́ mọ̀ṣárí ẹ̀ tó ń sòfin yẹn ìbẹ̀ níbi ànábì lọ rí fà lọ́pá ti bí ànábì tó ń sòfin bàjánà àkó ti sàlàyé náà. Èzù tí jàná wá ṣèdí mìíràn dáwà wà láàpọ̀rí dá òbí kan ti takọ. Nítorí wípé tí jàná ń wá ìdí mínimù ìyẹ́ ẹyọ kan tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ tàbí sọ pé ìyẹ́ apá òsì ni nípa ìgbìyànjú tẹ́nìkan ṣe ó wà ń bẹ àdàwà sọ kí ni ọ ọ̀kẹ́ ètí dàwà wà mẹ́ni ìyẹ́ apá ọ̀tún àdàwà ogun ní ìwòsàn ó wà ń bẹ wàlẹ̀ àkọ̀ sàmì ẹlẹ́bẹ̀ ti síwájú náà ìkíni ìdárùn mẹ́bẹ̀ ẹkọ̀ ní takọ̀ òní máa fi dáàbò bóra rẹ̀ yóò fi òfin tó fẹ́ wọlé ẹ̀ tó gbóná ní àbóṣùtù òní máa ti náà. màdínà mi ń bá rímàtí ń bèèrè pàtó ẹ̀ nǹkan tí wọ́n bá lọ yọ kúrò lára nígbà ìmọ́tìn tí ń sẹ̀mí tí wọ́n bá yọ kúrò lára rẹ̀ bá ìgbèrè kọ́ tí wọ́n gé kúrò mẹ́ bí a àyà so bàyí mà yẹn tó ń sẹ̀mí yẹn òun sì kí ni ọ òun sì ní bí a àyà àti sẹ̀mí bẹ lára rẹ̀ kí ni ọ wà ní kí ni ó mẹ́yìn tàtù bí òkú kí ni ẹ̀ láti kà sí ẹ̀dígẹ́ ní ti báyìí pẹ̀lú sábà bèlè kọ́tì hundred percent ní kápẹ́ ìlú bèlè kọ́tì ní hundred percent tó bí kọ́ yídà ni a kà sí kí ni o pé tó bá kú ṣé nǹkan tó mọ́ ni àbí nǹkan tó kí ni o àbí nǹkan tó jẹ́lẹ̀ yìí ọjọ́ ìwé a kà sókùn méjì ni so eléyìí náà ni nǹkan tí a ṣàlàyé fún wa báàbù tó tẹ̀lé náà báàbù lẹ́ àlẹ́ à ṣẹ̀dẹ̀ ní àti ìta àgbà kọlọjú sọ ẹlẹ́mùfàní kọlọjú wúlò fún wa ṣùgbọ́n kọlọ lọ́dún kan ní ṣẹ́rọ bá ilá ilá kan àtẹ̀fúnka wọ́n àti ìlú ilẹ̀. àwọn tàbá ní ìbéèrè kí a náwó kí àwọn obìnrin kọ ìbéèrè wọn ránṣẹ́ nọ́mbà two nọ́mbà three nọ́mbà four ìmọ̀ ló ní ìbéèrè káwọn obìnrin kọ bẹ́ẹ̀ wọn ránṣẹ́ náà ìzákùnrin ọ̀kà yẹn. Eh, ẹni tí ó kú tẹ́ ṣàlàyé lẹ́ẹ̀kan ìfà tí ẹ sọ pé eh, ẹranko kan jẹ́ tó wá kú bí á ègìgé ara rẹ̀ kan ṣé ègìgé yẹn ká tó kí n sílá ṣé á wẹ̀ òun náà ni àbí á kàlọ́ sílẹ̀ ẹlẹ́kejì ló bẹ̀rẹ̀ ni wípé eh, tẹ́ ẹ máa ń rí àwọn méjì kan tó yẹ kí wọ́n máa ń sábà lérí síra wọn ìjà ìjẹ̀jà sáà ní gbogbo gbà tí ẹ̀ ti ń dá wọn lẹ́kùn tí wọ́n rẹ̀ gbọ́dọ̀ kan wọ́n pé ẹrù ẹsẹ̀ fún wọn lẹ́ẹ̀dẹ́ wọn jà fún fọ́gbà ara wọn ká mọ́ ọ́n aláwọ̀dé ara rẹ̀ mi tó alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ náà rí pé ìta bá sọ pé kí òun sí la ó sọ pé a máa wẹ̀ yìí a lè fàṣọ sí lára òyìnbó tá a sọ pé a kí òun sí la ó ti sọ pé a wẹ̀ a fi aṣọ sí lára a fi kí òun sí la sọ ẹlẹ́kejì òun náà rí pé ààyè sọ pé káwé èèyàn jà ara èso pèpè lọ sí ẹgbẹ̀rẹ̀ kódà yóò bá gan náà ti gbogbo wọn ní pé ọjà wọ́n ní ìbẹ̀rẹ̀ ogun láàárín àkímájú bẹ̀rẹ̀ ẹni wọ́n bẹ̀rẹ̀ aláìjọba bẹ̀rẹ̀ ìyẹn nínú ẹ̀wọ̀n tó yẹ nǹkan gẹ́gẹ́ náà sọ́pẹ́ wọ́n bẹ̀rẹ̀ ẹni ẹni wọ́n tẹ́ ẹni wọ́n àwọn bí wọ́n àfẹ́ wọ́n lè sọ sí ìdí pẹ̀lú ẹ̀ ẹ̀lú náà sọ fọ́mọ rẹ̀ pé náà yìí sì pọ̀ ẹni wọ́n bí ọ ìkọ̀ọ́lẹ́gùn ẹnìkan lọ bí àbáwọn náà ó olóòjẹ́ gbé ó lọ sí usa ló ń tọ́jú òun olóòjẹ́ ọmọ pé òun ẹ̀kẹ́ nílò òun sọ wẹ́lẹ́ yóò kéré ní ìtumọ̀ ara fún síga ló ṣe inú láìsí mo fẹ́ sọ pé lágbájá báyìí kí n ti ẹ̀ ṣe kéré kò sí nǹkan tó ṣe inú láìsí ara ká mọ̀ máa dárú ẹ̀wọ̀n ká wá láti yanjú so ẹwà látàtàmọ́ náà lè kọ́ àdó ẹ má máa sọ wípé àwọn ọ̀tá yìí ẹjá lè sí wa kápáàdé káti ẹ̀dí pẹ̀lú yí kẹtẹ ẹ̀mọ́ tó ti ẹ̀kọ́ àmì ẹ má máa sọ bẹ́ẹ̀ o ẹ̀sọ pé kọ́lọ̀ máa yí jù bẹ̀rù sí wọn lẹ́nu tí wọ́n máa sá lọ ìyí inú ẹ̀yìn náà kú àwọn olóògbé ó tẹ́lẹ́sẹ̀ ẹ̀yìn náà tẹ́lẹ́sẹ̀ ẹ̀ẹ́gẹ́gẹ́ máa bẹ́lọ́ ni wọ́n ti àdúlá alẹ́ ààfihàn ọlọ́ọ̀mẹ́jì ajá ṣàgbà lọ dẹ́rùbà wọn ní kí wọ́n sálọ káàkùn kankan mọ̀ wà ní tó àti méjì náà rú àwọn ọdún tí wọ́n jẹ́ gọ́nà dá gbogbo ẹ̀rú tí wọ́n ilé dínà ti kọ́ dínà gínì tí wọ́n jó gbogbo ẹ̀ náà dínà ti kọ́ yọ pínlẹ̀ jó gbogbo ẹ̀ náà láàrin kí ní ẹkù dẹ́gẹ́ ẹ̀rẹ́ ojú so ẹni tọ́bọ̀ máa kírun sí lára wípé wọ́n máa wẹ̀ náà nìyẹn nípa wípé ó jóná wọ́n máa kírun sí yẹn lẹ́la ṣùgbọ́n. tó bá yẹ pé kò ṣe é wẹ̀ pẹ́pẹ́ ó jẹ́ abẹ́rẹ́ owó fi lẹ̀ dọ̀rú rọ̀ sí lẹ́yìn yẹn wọ́n kí o sí làwọn pàṣẹ sí lára dọ̀rú rọ̀ ló fẹ́ lẹ́yìn tó fi tẹ́lẹ̀. ìbéèrè tẹ̀lé ni pé ìbàdàn sọ pé ẹnu bá wa pín àdéhùn ẹ̀ mẹ́rin mẹ́rin ó sọ fíhù mo sọ fún afẹ́nù wọ́n jẹ́ bí bá jẹ́ dọ̀rí fún dọ̀rí fún méjì ló wà dọ̀rí fún tẹ́ pé òun ò tiẹ̀ wúlò rárá dọ̀rí fún bá wúlò láàá wá pé ta ló lè kún lọ́wọ́ níwájú afẹ́nù dọ̀rí fún tó wúlò ẹ̀ ló pa mí pa ẹ̀dáǹkan ọkùnrin tí ń bẹ́bẹ̀rẹ̀ ní pé ọkùnrin tó mítí wọ́n ṣẹlẹ̀ pa àwọn tí wọ́n fún àwọn ní oyún pé tó bá bí ọmọ yẹn ṣé wọ́n lè pè mọ́ bàbá yẹn àti pé tí ọmọ yẹn bá fẹ́ lọ sí ilé ọkọ ṣé bàbá yẹn lè ṣe ló jẹ́ bí wàlíyù fún irú obìnrin yẹn. sọ lọ́dún yàrá rà mí ilé ìjọ bẹ́ẹ̀rẹ̀ níwọ̀n bá aṣọ kí zoni tẹ̀tẹ̀ kó yá lórí ilé kó yé òní pé àwùjọ ti wá a ní láti fi dáhùn ìbéèrè rẹ̀ ọ̀nà méjì ní sẹ́yìn fún obìnrin lóyún sọ̀tà àwùjọ tí wáyé ó tó yàtọ̀ díẹ̀ nítorí wípé kí ni ọkùnrin gbà ní àwọn ará alé ti mà fẹ́ tí ń fi ọmọ ìlú yìí ó sì ń wọlé sí ìkí wọn wọ́n sì ń sọ pé lọ́ọ̀dọ́ ọkọ rẹ̀ tó ní lọ ọjọ́ rẹ̀ tó wọ́n sì ń lọ kí wọ́n wá òṣèlú lọ wọn ẹgbẹ́ o ti ṣó òun pé lọ́nà ìsìláàmù mo lè má ti fún ọ lówó pé mo fẹ́ fi ọ tó bí ẹ̀yí pé mi ti fún ọ lówó pé mo fẹ́ fi ọ tí máa kẹ́sọ pé mo sàdé fún ọ ó sì jẹ́ àwọn ni tó náà yọ fún àtẹ̀mí náà dára ẹni tó wà ní yóò kẹ́sọ fẹ́ sí òun ni ó bẹ̀ gbà ní bí òjú bá lọ ẹ̀kọ́ yẹn ni tàbí ní problem sáà láti báwọn yẹn lò ìpè bí kíní ìtìrí ni ò tọrọ ènìyàn tó bá tọrọ ẹ̀tàn oníkó tó lẹ́tọ̀ àṣìbí ni wọn àti sọmọ ẹ̀lọ́ wọn náà rí pé fọ́kà èèyàn ọmọ bàbá ọmọ kò délé wọn rí kò délé wọn kò lọlé wọn wọn ò mọlé obìnrin kò fẹ́ ní gásírí kankan tó sọ ìlànà ìsọ̀rí bí kí ni òun ó ti sùn wọn gbẹgbẹ ọmọ yẹn àtìmọ̀ náà ni wọ́n máa ṣàfihàn sí olùsàfihàn sí ọmọ yẹn wìláyà wìláyà ẹ̀gbọ́n màmá rẹ̀ ìwé màmá rẹ̀ ní gbogbo rẹ̀ ọmọ rẹ̀ sílẹ̀ ọ̀dọ́ màmá rẹ̀ ìwé lọ ọ̀sẹ̀ bàbá rẹ̀ náà. ìgbà fúnra ọ̀kẹ́ rẹ̀ ìbéèrè àkọ́kọ́ wọn nígbà tí ẹbí ń kọ́ aláwọ̀ kẹta lè jẹ àtàmúta lè jẹ níbi tìǹtà ẹ sọ pé ẹ ti bá a ṣe alligator àti sọ́sọ́ ìjàpá alligator àwọn kan máa ń pè ní àpà àwọn kan máa ń pè ní àlégbà so ìmíì yẹn ṣe àlejẹ now ẹlẹ́kejì òun náà nípa ọ̀rọ̀ ìmáàdú ẹran mo pàdé first doctor kan tó ń sọ nǹkan fún mi táwọn alápàtà máa ń ṣe mo wá fẹ́ bèrè pé ṣe àlejẹ ẹran àlejẹ orú àwọn màálù yẹn ó ní màálù kan máa ń dún ní àwọn abatí ọ̀rá ó ní ó ti ní mọ́ ti máa ń dùn tó máa ra jẹ pé pé ẹ̀jẹ̀ díẹ̀ ló máa jáde ẹ̀jẹ̀ tó kù ò ní jáde so that ẹ̀jẹ̀ yẹn ó máa jẹ́ kí ara yẹn ẹran kó padà kó pọn dáadáa àwa ló fresh wípé ẹ̀jẹ̀ yẹn tó yẹ kó dún tó yẹ kí gbogbo ẹ̀jẹ̀ jáde kò fi jáde tán ṣé àní máa fẹ́ràn ẹ ní òkun bèbè so ẹlẹ́kejì yẹn sà náà ẹlẹ́kẹta nípa sọ́lá nípa ọ̀rọ̀ ọ̀run fún àpẹẹrẹ ẹ̀sìn ìrìn bá lọ pé ìrìn áfì ó ń wọlé nìkan bí kọ́tẹ̀ àwọn èèyàn kan wá bẹ̀rẹ̀ sí kírun yẹn láti bí kọ́tẹ̀ so ẹyin wọ́n wá parun yẹn kù èèyàn kan wá jọyìn wọn níbi exactly kọ́tẹ̀ ìbúyá orí rákà lásùn ló wà ẹ̀yẹ̀ wá jọ́yìn wọn ní orí lákàkà ẹlẹ́kẹ̀ẹ́rin àwọn àti bí àtìmọ̀sọ́wọ̀n kì í lásìkò ẹ̀ ẹni tó jọ́yìn wọn ní lásàkà tí ìrù tí wá wọlé gangan tó sàdé ẹnìyẹn káwọn tó pé ẹnìyẹn ó ní lómìnà àbóforíkó àbóforíkó àbóforíkó àbí òun náà ní irun náà ẹlẹ́kẹ̀ẹ́rin bẹ̀ ẹ̀yìn nìkan náà láti ẹmọ́ bèèrè bèèrè lọ jàre ẹ̀yìn nìkan náà lókù. nípa ọ̀rọ̀ ẹjọ́ mẹ́yìn nísì ẹbí yí wa pé tí bá gbóyìn dáadáa pé ní àwọn ìṣiṣi mọ́sítò wọn lẹ́jẹ̀ tó sì wọ́n sínú àti ìta but mo tó pàdé lára àwọn fẹ́ dọ́kítọ̀ kan tó ń sọ fún mi pé àwa láti sọ pé wọn lẹ́jẹ̀ èmi ní sáta èmi ní kí ní èsì ti ẹ̀fọn pé wọ́n yẹ́jẹ̀ tí ó rẹ̀ tí kò máa tako àkídà tí kò máa tako ẹ̀sìn èyí tí ó tẹ̀lé ẹ̀kàrùn mm. òun náà ni mo ń invite ọmọ ìyá kan wípé kán máa lọ sí akọ̀ wọn àti àwọ̀ ẹ̀sàn kan tó wá láti máa sọ fún mi pé ayé ti lajú ju gbogbo ẹ̀ lọ a lè download gbogbo àwọn lectures oríṣiríṣi pé kò ní kó máa lọ sákàn kó àwọn nǹkan ẹ̀ kí ni ìsàlẹ̀ fún àwọn ẹni àbíkò owó lẹ̀ níta máa lọ sí alcohol. ẹlẹ́kẹfà. èyí tó wá parí sà. Oya oya oya oya ìjà á ní ìfọ̀n parí sà. Èmi máa ń ṣe nǹkan kan, mo máa ń ṣe nǹkan kan, mo máa ń mọ̀ bí àkọ́kọ́ yẹn nǹkan yẹn dáa. Tó bá ti kírun tán, tí n bá wo wọn ṣàtẹ́yàn kan kírun àti tó yẹn. Nǹkan àkọ́ tó máa ń kọ́kọ́ ṣe ní pé máa wò pé àṣà àfúlà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a kura mùsùlùmí tẹ́ẹ̀ bá jẹ́ nìkan tó ní súnà wọ́n máa ń tọ̀ ìtàǹbà láwọn kọ̀kọ́ tó hàn sí mi nǹkan ìmá ṣe wípé ìwòlẹ̀ dárùn mi kí ẹlẹ́kẹ̀ẹ́jì náà lábẹ́bẹ̀ náà pé màá wọ̀lẹ̀ wíwá yìí ó ti tẹ́ ṣòkòtò ẹ̀ mọ́ ìfẹ́ máa fi gbogbo abẹ́lá àti ti máa gbìnà tẹ̀sí tó fi tẹ̀ mọ́lẹ̀ mo fẹ́ kírun ní ẹ̀yìn wọn ṣé nǹkan yẹn tó ráì àbí kí yàn wọlé tó. náà ìbéèrè alákọ̀ọ́kọ́ àdìkẹ́tọ̀ àti àlégbà àǹtà àti jàpá. sọ àǹtà nǹkan tá a lè jẹ ní ìṣòro afẹ́ká ju kẹ́jẹ́ òde àlè àmì àti ẹni tí wọ́n tẹ́ ká bá ní ká bá ọ̀rọ̀ ká á ti fi ṣe lágbàdá bá ń nà mọ́lẹ̀ ilẹ̀ tàbá rí tó bá fi tó bá kí kù tán tàfẹ́rẹ́ mú àdùn àti jẹ. so ìjàpá orí kí ló ń gbé orí ìlẹ́lẹ́ àbí àdúrí omi ẹgbà tí ó gbé ní omi inú wọn àgẹ̀rùn ẹgbẹ́ mi náà òtún ní jẹ́ jẹ́ olókè ẹgbẹ́ mi ti máa wọn ó gbé lókè ó gbé orí kí ní ọ̀sẹ̀ tó lọ ibi tó bá ń gbé jù oníkẹ́ hmm. kọ́kọ́ wò tẹ́bàdé pé lómi ló ń gbé jù ẹ̀ka sí inú mi tó bá ń gbé orí ilẹ̀ lẹ̀ jù ẹ̀ka sórí ilẹ̀ lẹ̀ tó bá jẹ́ pé méjèèjì bá lẹ́rù síra wọn tó bá kú sí ẹ̀gbọ́n sàlàyé náà pàdé bá mú ẹgbẹ́ bá fẹ́ pa ní ẹgbẹ́ tẹ́lẹ̀ jù ní ẹ bá ju kẹ̀kẹ́ ẹ̀rìgẹ̀ ìmọ̀lẹ́ kó kú ni tó bá kú sí kó kú sínú omi ẹgbà pé inú omi ni ẹ̀jẹ̀ tó bá kú sórí ilẹ̀ lẹ̀ tó gbé lórí ẹ̀ tó gbódò ní wọn sọ ẹ̀mí jẹ ìsàlàyé lẹ́nu lẹ́nu náà sùn kí bẹ́ẹ̀ bẹ̀tìjà bá mọ́ láìpẹ́ bí bọ́ọ̀lù mọ́ láìpẹ́ tó ẹ̀wọ́ mọ́rún yẹ jáde rẹ̀ wọ́n tí ìdá awọ ẹ̀ ọdún ẹgbẹ́ máa dé àwàjò orí náà

ẹ̀sùn òní mú àdàmú ìjọba wá tó ní information pé ibi tí wọ́n ti ń pẹ̀rẹ̀ yìí wọ́n ṣe báyìí bẹ́ẹ̀ mọ̀ jẹ̀ náà bẹ̀rẹ̀ wọ́n ẹ̀ràn bọ̀ ní ìjọba ọ̀rẹ́ ẹ̀ràn báyìí mà jẹ́ mọ́ dàmú rẹ̀ náà ẹni tí ó jẹ́ pé wọ́n ti ń kírun lọ kó tó tún fi a máa pín òdìdí ni wọ́n pè gbogbo ẹ̀pọ̀ mọ́ ara nígbàdàbà tí lè kí ẹyọkan ní òkìsí tí ó kí òun kí sínú àsìkò ṣùgbọ́n àti kírun wà lóúnjọ yẹn lọ́mọ́ wọn ò kí sínú àsìkò so ọ̀yẹ́ kó kí ọ̀rọ̀ rárá àyàfi tí ọba mọ̀ nìkan ló yá kù ẹgbẹ́ débẹ̀ ní tìmáì ní ìgbà tó débẹ̀ àwọn tí ó wò pé art ah, fifteen after onírun wọlé kò dẹ̀ ń gbàdìbẹ̀ láti di fourteen after ẹ̀dígẹ́ ni olè lọ́lẹ̀ lójúmọ́ tó kọ́ máa fi jẹ́ ìwọ̀n sọ ẹ̀ní nǹkan náà kò ní dílé ní ara ìrìn lẹ́yìn náà gbogbo eléyìn òkà yàn rárá sí ìlà fẹ́ kírun irun mọ́mù ògbà kọ̀sọ́ pé kírun ẹ̀ tó wà lẹ́yìn òmọ́ gbà ṣòkòrò ẹ̀ tó tẹ̀mọ́lẹ̀ tẹ̀bá lè rígbẹ́ gbé wà ń bẹ̀ olùkan lẹ̀ sí ní kírun rárá ẹ̀rẹ́ àwọn rígbẹ́ gbé wà ń bẹ̀ ó lè tẹ̀mọ́lẹ̀ kẹgbẹ́ eré àbí tẹ̀mọ́lẹ̀ ó ìṣẹ́ fẹ́ gbé ìṣẹ́ fọ́ tẹ́ gan ni tí ó ìṣẹ́ tó fọ́ tí ó wọ̀ pẹ̀lú gbé ní kò ní pèsè kòtò yà àbí ìjọba pèsè kòtò yà nìkan wọlé kò ní ọ̀rọ̀ so clear ní ti máa kò ní ọ̀rọ̀ ah, kò tàbí kò ní ọ̀rọ̀ ah, so eléyìí ò tábá ní ká mọ̀ ẹjọ́ gbé eléyìí èyí ọmọ òfin irun wọn fẹ́ kí irun ìwọ́dọ̀ fáyìn gan so ni lè yàn fẹ́ pàṣẹ parẹ́ yàn so ní pé irun ìwọ́dọ̀ fáyìn so àwọn ẹgbẹ́ rẹ̀ gbé àlè àwọn afá òun pé àlè sọ pé àní kírun bẹ́ẹ̀ nísìnyí nǹkan dáàbò ní kí ní ká kírun ní pé ká fọwọ́ sáyà báyìí ẹnìkan dáwọ́lẹ̀ lẹ́wọ́ ẹbí kírun sáà ní kírun lẹ́yìn

ẹlòmí gangan lọ kọ́ fàtí àtọmọ́ ah irun tí wọ́n ké sókè wọ́n máa tún síwájú jọ kẹ̀kẹ́ wọ́n máa bá wọn báyìí <laughs> tí àwọn ẹ̀bá ti ń jẹ́rù mọ́mù báyẹn ó máa ń lé wọn fún ìjẹ́mínà ní lọ kí ó báyìí ìjẹ́mínà ní lọ sí báyìí nínú mọ́sálásí wa èyàn kẹ́lẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rú báyìí lẹ́nì kóòtù òṣẹ́ pé èyàn ní sí o lè yọ bẹ̀rẹ̀ o ìgbọ̀rọ̀ mọ́ márùn o ó yẹ kẹ́lẹ̀ márùn kí dáadáa ó dẹ̀ tún múfẹ̀ẹ́ wá sáàrin mùsùlùmí dáadáa ó múfẹ̀ẹ́ tó ṣe ẹgbẹ́ ìṣe practicalize mo ti rí ni ti àwọn èèyàn kẹyìn òkú ọ̀dẹ̀ tẹ́ jẹ́ ìyìn mùsùlùmí tẹ́ jẹ́ ìyìn tí ṣòkòtò yín tọ́ra sí díẹ̀ ẹni ká oṣù wa kírun lọ ẹ̀ka bọ́ sílẹ̀ kírun tí ẹni bá kírun náà káwọn yín wò kú ni àwọn súnmọ́ náà dá ajọ bẹ̀rẹ̀ oníkà ìkọ́ ní káyìn sí ṣọ́dẹ́ sọ́dì máa Àṣọ eh, eh, ah, ìpé dámú sáàhìlà ẹ̀jẹ̀ tí ó sàn sílẹ̀ náà tẹ́sàn ọ̀sẹ́jẹ̀ ó sàn tí ó sàn jáde bá jẹ́ ìgbé ẹ̀sàn ẹ̀jẹ̀ olóòṣẹ́. Wọ́n sọ pé kò lè rẹ̀ tó òkúta ní dókítà máa bìí òkúta fún àwọn ọmọ ok ẹgbẹ́ gbọ́dọ̀ pé káyọ̀ mọ́ lọ gbọ́ wá sí ní ẹnu báyìí gbogbo alámọ̀ wípé kódà kílọ̀ ń wára àwùjọ àwọn èèyàn orí ńlá ló jẹ́ fún wọn nǹkan bí wà ló jẹ́ pé bó ti wà láwùjọ yìí ó gbọ́ ò ní gbàgbé má láíláí ó lè fi wé bàdọ̀ ọkàn gbọ́ wà sí ó gbàgbé wà sí tó bá gbọ́ yẹn bíkọ́ kò lè síkì sínú kò lè síkì sínú làákàì tó gbó tí ń gbọ́ yìí báwọn sọ bá ti gbà ẹnu àrẹ́ tó ti ń gbọ́ yìí kó gbọ́lẹ̀ kí ọmọ gbọ́ nǹkan tó nínú wá sí tẹ́ ẹ̀gbọ́ bá kọ̀ọ̀kan sí Bọ́ọ̀lù bí ẹjọ́ kò tú àwọn àṣọ́mà gbọ́n kan náà wà. Ẹ̀mí rẹ̀ nìkan kọ́ ti sáàtì àtẹ́jẹ́ nǹkan. Àtẹ́kọ́ bá ẹgbẹ́ kílé oníbi ẹ̀ òdún lágbára jẹ́. Sòṣùgbé tó bá wà níbi wá sí, àwọn ẹgbẹ́ ọ̀dẹ́ pé o máa rí ìmù bí olùkọ́ bí ẹjọ́ ń kọ́ ní nǹkan ti ń ṣe gan nínú wá sí, àǹfààní kan nínú làákàyè tó máa gbá kínú ẹmú tó dẹ̀ ní gbàgbé. Sọ ẹni ẹ kò lè fi wéra wọn rárá wọ́n ràn wà lọ́wọ́ ní ká lè bá a lè ẹgbẹ́rẹ́ tí máa so ká lè bá a ṣe kí ni o ẹn tó wà níbi nǹkan so ẹn tó wà níbi nǹkan tó ń wo nǹkan báyìí àwọn sàábà tán wà ní nǹkan báyìí kò dàbí àwọn tá ń gbé gbé àgbà bí ìsìn wọ́n dàbí àbí ìsìnkà àgbà mi ibà arábì ìsìn ẹni sí ẹn tó wà ní wàrà níbi ìsọ tó rí nǹkan lára bí ìsọrí ẹ̀sọ́ báyìí àbẹ́ ìsọlọ́pàá mọ́ sí wa dáàmù so ẹni tó wà tó gbà nǹkan lẹ́nu àfáà tó wá sí alukọ̀ tó wá sí léke ó rẹ̀ lọ kẹ́rin bá ti léke tà ń kọ́ yín káni fọ́n máa rìkọ́dù kẹ́ni wà máa gbọ́n lé yóò àfi wípé wọn kíláàsì láyé láti ní ti wí. ó wà ní ẹyẹ gẹ́gẹ́ ẹni tí wọ́n wà ní ọ̀sán pé ẹ̀sẹ̀ àṣàlàyé mú mi <laughs> mo ti gbọ́ ó ló gidi ó kí ni ìyẹ̀wò ní ìdàbí ó kàn ti ràn lọ́wọ́ díẹ̀ ẹ bá tí wọ́n ti wá nímọ̀ dáadáa ó tún lè sìn lọ́wọ́ tó pọ̀ fún un